and i know say na this idiot na this whole war go cause am your own too too much e too much. abeg abeg abeg abeg no just shout for my head at all you know say you come now you talk say make everybody keep quiet you keep quiet i don know say if you come no be better thing go come out from come out from your mouth you come come now you no ask your stupid friend your ashewo friend yeah. wetin she do you come dey dey here dey take side. Hey, you wan come beat me. why no fit beat me. you dey mad. who you be. who you be. who you be. who you be tọ́ bá gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ o tọ́ bá má má kẹ́ tọ́ bá. calm down na wetin come cause go. ta ló ṣe tán àti kú ẹni bá ṣe tán àti kú kí n gbóhùn rẹ̀ ń bẹ̀ o ẹ wá bí náà ṣé ẹ yà wèrè rí ni sáwọn bàbá yín àtàwọn ìyá yín tí wọ́n bí yín mm. wọ́n fún yín ní ògógóró mu láti kékeré ni kí ló ṣẹlẹ̀ ẹ ní tìjú ara ni láti jọ́sán lánàá àwọn èèyàn ti pè mí wípé kí ló ṣẹlẹ̀ pé wọ́n ń jagun ní irú òsì orí burúkú wọnú but, but calm down now. You don't suppose to play God matter now. You don't reach that one. We go settle am abi. We go settle am now. You come dey use God, God, God dey threaten me. Do do do do. God play no good now. You wan give us heart attack. Play? We go settle am now. Go play. I beg. I no like God. I no like God play. No vex. Eh, ọ̀rẹ́ àkóbú kò burú kò burú mọ̀ ń gbọ́ kí lọ́ọ́ yẹn ṣẹlẹ̀ torí pọ́n ní agbẹ́jọ́ ẹni ẹnìkan dá àgbòsíkà ni ọlọ́run sì ní sèmi lágbòsíkà kí lọ́ọ́ ṣẹlẹ̀. Kàlàbí ẹ má bínú jọ. Olóṣèlé ló lọ fa wàhálà. Ẹ mọ̀ pé mi láìpẹ́ wàhálà. Olóṣèlé ló lọ cause rubbish now. Ah, ah. Èmi èmi olóṣì. Ó ń sọ̀rọ̀ ń sin òsọ̀kan tó ṣẹlẹ̀ o. Ó sọ wàhálà tó dá lọ́wọ́ sẹ pé mi olóṣì gidi máa ní. má lè máa tó. Sáwọn pẹ́rẹ́ǹtì ò sọ fún ọ pé olóṣì ni wọ́n gan láti kékeré. Ah. Tó tí ọba jẹ́ bẹ́ẹ̀, tún wà wájú mi, òun pèèyàn ní igiot, igiot. What do you mean? Dákun sọ fún mi ọ̀rẹ́ ti yé mi ó ń sí elémọ̀lémọ̀ rẹ lórí ọmọbìnrin wọ́ if i hold you in my hand bí n bá gbọ́ ọmú sọ́wọ́ mi báyìí bí n bá gbọ́ ọmú sọ́wọ́ mi báyìí wọ́n fún ọ gbẹ ni ọ gbẹ tán rárá ni a ọ̀dà kò burú ẹ mọ̀ wọ̀rí ẹ mọ̀ wọ̀rí ẹ mọ̀ wọ̀rí ẹ tọ́ mi ẹ tọ́ mi dáadáa. ṣé bẹ́ẹ̀ ló ṣe lè gé dájọ́ jù. fún ọgbọ́n. ẹ̀yà go to your room you dey talk kí ló fẹ́. jẹ tíba orí yìí di dànù kankan àwọn òpònú mọ́sákárà wọn ni wọ́n lè pa wọn. àní máa ṣàwọn lórí kẹlẹ́ wà yìí Eh! ẹ ṣáà jókòó àtàwọn alábòsí àtàwọn olójú ayé. wàhálà iná dey mad as in iná dey craze wúde ní ìfẹ́ gbọ́ abẹ́ ìjà wèrè ẹ̀yìn àtàwọn ta ni. àwọn idiot ẹ̀dá. Baby girl for life. Ṣé ìyá wèrè? Sórí yóò burú báyìí. Mama Jay, abeg na beg make you tamper just with me to dem abeg abeg mama tuale. Ẹ̀yin méjèèjì, ṣé o tẹ̀ ìjẹ́lẹ̀ bàbá ńlá fún bàbá yín ni? Àbí àláyà yín ló kó wá síbí ni? So mi ò sílé for two days. Ẹ̀dẹ̀ ti sáré sọ bí di kinní. Kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ ba business jẹ́ fún mi? Ṣé ìṣí èrè ni? àti sórí yìí burú ni kí ló ṣẹlẹ̀ gangan ná ẹ lámì mo ń gbọ́ ẹ kí ló ṣẹlẹ̀ o. pàrẹ̀mí àti ẹ̀ máa lọ pa. òwèrè tán sókè fún mi jọ kí ló ṣẹlẹ̀ mo ń pariwo ò gbọ́ mi ni. èmi àti ẹ lọ pàrọ̀ kan lánàá ni o nítòótọ́ èmi àti ẹ̀ làwọn gáìsì yẹn gbé bọ̀ ìgbà tá a máa fi dé hòtẹ́ẹ̀lì tá à ń lọ àwọn gáìsì yẹn dẹ̀ decide pé èmi nìkan náà fẹ́ mo dẹ̀ ṣe àwọn méjèèjì. ẹ ẹ lo ó ń gbọ́ ẹ lọ. àtànú ló ti bá mi ó dé bá mi fà ó bá mi fà mi understand. mama èmi ò Fọlákẹ́ mo sọ ẹ pé láàmì ló lọ bá àwọn gáìsì yẹn pé ó máa jọ ṣàwọn méjèèjì papọ̀ every time níbi tá a wà ó máa ma ṣe bẹ́ẹ̀ ni pé òun nìkan lòún gùn jù kí ló dé náà aṣẹ́wó oníranú òṣì. <laughs> kí wèrè sọ́ọ̀sì náà aṣẹ́wó tó ń pèèyàn làṣẹ́wó pẹ̀lẹ́ o ọmọ ọmọ mi jí o mo ń gbọ́ ẹ lọ kí ló ṣẹlẹ̀ lámì. mama jẹ́ irọ́ ló ń pa irọ́ ló ó wà ń bẹ ìgbà táwọn guys yẹn pè mí náà abó sí bẹ́ẹ̀ ni abó ló ṣì ní bèbí mi. Ah, ó dẹ̀ sùn ṣe pé mo wà bẹ́ẹ̀. she was there i was there ẹ̀hẹ́ tí bá wà ń bẹ̀ nǹkan ìgbà tó mú wọn lọ kọ́nà ṣé mo mọ̀ kọ́ tẹ́yìn tí gbogbo yín tẹjọ́ sọ ni èwo ni i was there ṣé mo mọ̀ kọ́ tẹjọ́ sọ ni. ẹ bọ̀ ṣé wọ́n ń sùn gbà tí wọ́n ń bá sọ̀rọ̀ ni àṣẹ same train nìkan gbogbo yín gbà lọ́wọ́ mi ni ẹ sọ̀rọ̀ náà tó wá sùn inú wa ń bí ẹ àbí anyway sórí ó ti ṣẹlẹ̀ nìyẹn o ó ṣe ìsọdọ̀ lámì lẹ́nìí ni ó lè ṣe ìsọdọ̀ tiwọn náà ṣó ti gbọ́ mi so another news baby girl má bínú ṣó ti gbọ́ mi ṣé ẹ̀ ti tiẹ̀ tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ ẹ̀ máa make sure pé mo gbà fún ẹ ṣó ti gbọ́ mi so ẹ jẹ́ kó parí síbẹ̀ then everybody yín ẹ fẹ́ lè ṣe last warning mi ò lè parí ìjà fún anybody mọ́ ṣe ti gbọ́ mi tí bá tún gbọ́ pé anything tún ṣẹlẹ̀ láàrin méjì you people will not like my other side màá change gbogbo ẹ̀ fún yín kí ló dé ẹ dẹ̀ sọ bí di ilé aláriwo ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o kó lè dání gbogbo wa lé kiri o ṣe ti ríṣẹ́ síbòmí ni ẹ̀yin méjì mo bá sọ̀rọ̀ kẹ́ wojú mi mà don set like that. mama spoke rẹ. mama jẹ. kí ló ṣẹlẹ̀. ẹni káwọn girls méjèèjì kan hàn ọ̀gá ara wọn náà. Ah, ah, ah, a lè mọ kó ti tán nu wọn. ọ́ọ̀gì kan kìsì ṣé mama jẹ́ máa sọ̀rọ̀ èèyàn kan máa sọ pé orí òun yí ni. ẹ̀yin méjì ẹ so mọ́ra yìí aláṣẹ́wò ń jà pẹ̀ a máa jà máa ṣẹ́tù ẹ̀ náà. ìyàwó ọmọ mi náà ló jẹ́ ẹ̀. ló ṣẹ̀tù ló ṣì gba nǹkan sálẹ̀ so màmá dúró dé màmá dé yín ṣùgbọ́n. ọ̀hún wetin happen now we dey follow go now. Ah, uh-uh. wait now o dey dúró náà òun yòókù máa tó ṣe tán. Ah, time ti lọ jọjọ kí ni important jọ màmá dé yín ṣùgbọ́n ẹ má pẹ́ o màmá dé yín babes ah are you sabi um, how far wait. abeg dey come o. ah make matter do fast. Eh. ẹ kàárọ̀ yẹn. Parabalẹ̀ Àwọn ọ̀rẹ́ èrè kà wá mọ́ ọ̀pọ̀ ìrajà wa. Ṣébí ẹnu ibì kan ti ẹ wọ́n ti ah, mí. ọ̀rọ̀ mi ti ń kún mi ò lè gbá mọ́tò. ọ̀bá ah, mi ti ṣe tán ní ọ̀hún ọ̀hún ìṣe. kí ni ṣe bí tí. n ò ṣe n ò ṣe ah, ọmọ ọ̀rọ̀ mo sì gbé dà fún mi. òkè òkè àwọn ètò láti gbé mọ̀nà fún ẹ mo ti mọ owó náà dáàbò gbọdọ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà náà mi kàn sí tèmi ò ní àdúgbò ní mọ̀ ọ́n ọ̀gá. ìwọ ló mọ ṣàpè ìnáwó. mo ti ṣe báyìí ẹ táyì mọ̀ táwọn ọ̀rẹ́ mi bá yẹ kọ́ nínú mi. a ti ní sùúrù ó ṣe ní sùúrù náà. Laura, we are now. kẹ́ ń bọ̀ fúnra wọn bá ń ah Papa, shut up Now, wetin happen Check ká máa fò lọ ah kilo shell. ṣẹlẹ̀ ṣáà ni pé ká tó máa lọ club ni ah if you don't say you no go go maybe make i call another person no dey shout for my head. you don't do yourself you don't do you dey go if you no fit wait i don't know wetin They do this girl Now this girl know they pick up. I'm over. amowa ọ̀gbẹ́ni wetin they happen now which hmm. kind nonsense be this now. calm down ṣe na friday na now. calm down ó ní pé òun fẹ́ wá gbà nǹkan sálẹ̀ ni i don't know what's happening. wetin concern us. then you go chill now. why they talk like this now. ah ah ṣe bá jọ plan pàjọ máa lọ ni na why you come they talk like this. abi make she spoil market. make she spoil market. why they dey talk me i They go if you no go They go. abeg go i ma lo ma ba wa. dey go if you wan go oga dey go if you wan go una go just dey do like fool no be the same time we go reach there. we for stay there you no need money i need money if you no need money. àǹfààní àdúgbò lórékelẹ̀ wáyé àní máa ṣàwọn lórékelẹ̀ wáyé sẹ́. monica ṣe kò lè ṣe kò lè. everybody dey cut it

owó sí tí ó rọra ṣe owó sí tí ó rọra ṣe ó sọ ń tọ́jú kò ní ní tó. calm down now wetin happen. ah wetin happen wetin. no dey calm sense na wetin wetin be all this one let me wait wait wait wait wetin be the meaning of all this nonsense i been calling you now. ṣèdúró ibo ló ti ń bọ̀ gan. wọ abeg abeg i no fit wait. o ti no nice now o ti jẹ́ kọ́wọ́ ilé máa sọ̀rọ̀ sí mi now. it's not nice o. abeg wey dey go me i no fit wait abeg. Ah. olóṣì aṣẹ́wó oníranù ó ti ń rìn ẹ́. olúwa i'm coming i'm coming i'm coming i'm coming in the shadow in the room in the post security post ọlọ́run gba ayé níjọ ó báyà láyọ̀ wọn ayé ọlọ́run ti dá mẹ́ra ara mi yára. kí ni mo rí ẹ tó ń ṣe yẹn. Ah, kí ló mean kí ni mo ṣe. kí ni mo mean a jọ wá sí club o fi àwọn girls lẹ onípo fẹ́ lọ lo restroom dédé next time, kí ni mo rí tó ń ṣe náà tẹ ṣàlàyé fún mi. mi ò understand ṣebí mo lọ yí ìzara mi ni mi. Oh, o lọ yí ìzara ẹ ó lọ ìzà rẹ ni mo rí ẹ tó ń túnra ṣe ìgbà yẹn náà ni wẹ́tà ń bọ̀ tó ń tún bẹ́ẹ̀tì ṣe lámì ṣé kò ṣe pé ìkọ́ tí mò ń rò ni. kí ló mí kí ló ń rò wẹ́tà wíta. wíta tún bẹ́ẹ̀ ó ti ṣe wá ní kí ni no no no no no èmi sí wíta kí ló kí ló wá no no no no Ah, no no i don't like that èmi àti èmi àti wíta wíta. wíta wíta wíta. lami. lami ṣé báwo ló ṣe tiẹ̀ máa rò pé èmi àti wíta ń ṣe nǹkan wíta look at me now no no no no no. chad nisubu i hope say you know say this guy no get anything for hand so make you no just go useless yourself you know wetin i talk. i know. you know wetin i talk. i know na you know ọmọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn guys ẹ̀ ti ń yàwó gan so get mo àwọn pé kó má bàa miss out kí wàá pè na why they look for you. Oh, oh ṣé ọ̀rẹ́ mi. kí ni pa ah, comot jare no spoil my way They come just if i go now just follow me here. Yeah? pẹ̀lú ọkọ mi kò sí wàhálà ẹ̀bùn wá jọ má lọ wá báyìí rodò má sọ pé o fẹ́ manage owó àbí o fẹ́ náwó tí dáàdi ẹ sẹ́ni ṣe tó ló sọ fún mi pé òun ti sẹ́ni owó tíkẹ́ẹ̀tì o má wá báyìí rodò o ṣàánú mi o o ti ra tíkẹ́ẹ̀tì ah o ti dà o ti dà ok ọkọ mi. lọ àṣà mama expect ẹ lọ́la gbogbo nǹkan tó fẹ́ jẹ pátá tí mo mọ̀ pé o máa like mo ti ń arrange sílẹ̀ gbogbo ẹ̀ ló máa bá lọ́la lágbára lọ jọ̀ọ́ torí ọlọ́ọ̀kọ́ ṣètò ètò ọ̀hún mi fẹ́ wà lọ́nà pé mi láìkọ̀ láàbù ọlọ́run ọmọ bá mi múnú ẹ̀dùn bó ṣe múnú mi dùn yín ọlọ́run ọmọ bá mi múnú ẹ̀dùn bó ṣe ọkọ mi ṣe màá tún mo ṣe máa fẹ́ kílẹ̀ tó ṣù mo máa pẹ́ o okay la I love you. abiamọ tòótọ́ ìwọ àtọmọ ẹ lẹ́nu igbó sọ pé òun fẹ́ dé lọ́la yìí o ò pé rárá wà ti pètò ẹ̀ máa òun á ní lànà ni. ẹ̀mí wàá fẹ́ kó kẹ́ bàjẹ́ ó ti yẹ ah, ah, kì í ṣọmọdé mọ́. ẹ wo mi ò kẹ́ bàjẹ́ oṣù kẹfà tí ó ti lọ sí camp lélẹ̀ hmm. mi ti fojú mi kọ àkànṣọ́rọ̀ lórí fóònù. ẹ bọ̀ tó ń fún rè òun ṣọmọdé mọ́ náà. ah ẹ wo ọmọdé ṣì ní lójú tèmi ọmọdé ń dàgbà lójú yẹ o. it's alright ọlọ́run á ṣọdé láyọ̀. àmín kristi àgbẹ̀ ọlọ́run àmín ọlọ́run eh, kò sí problem àbújẹ̀rẹ̀ wọn. àmín jésù àbí. ẹ ti lọ. Eh, mo tẹ̀ wí pé kí n tó dé máa tó sọ pé òun bọ̀. Ah, ó bẹ̀tà eh. ó bẹ̀tà kẹ́ bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ lénìí o torí ọ̀rọ̀ òye mi ọmọ ká tó bá ti róbìnrin lé sí a máa ṣe bó ṣe wù bọ́ tó bá ti rẹ́yìn tẹni ilé fúnra rẹ̀ àtìmọ́ká dáàdì wà nílé ni a ṣiṣẹ́ tó yẹ kó ṣe kò dẹ̀ ní gbé extra money lọ́wọ́ mi. Eh, so ó bẹ̀tà. màá bá wí ṣá màá bá wí. ọ̀rẹ́ tẹ́mi náà ṣe wọlé lélẹ́yìí ni mo gé tí máa pè mí o ti dé ṣó apá. ẹ mú wa ókè o àbí nà ah, èmi wá ríyàn bí ni ìṣòro tí mo kọjá tí mo rí mọ́tò ẹ̀ mo ti mọ̀ pé oh, ó máa wà nílé kí ló ń ṣẹlẹ̀. mo wà ókè ọ̀rẹ́ ìwọ kọ́. Ah, èmi náà wà ókè mo wà ókè báwo everything. fine mo tẹ tètè kúrò mi ṣẹlẹ̀ nínú mo fẹ́ máa ní slight headache so bẹ́ẹ̀ mo ṣe wá sílé ọ̀fọ̀ báwo ni. mo wà ókè tí ẹ ní sòrò náà tí ẹ ń bẹ́ẹ̀ sọ èyí tó ń jò tọrọ lẹ́yìn kó lọ́ọ́ bí iṣẹ́ kó padà wálé kí làwọn kan tó tún máa ń ṣe tó máa fi ń ṣe fàájì náà lẹ́yìn kí n lọ síbi iṣẹ́ kí n padà wá ah. ẹ ṣé ikọ̀ mi wà tẹ̀ kí n ò ṣe ni iṣẹ́ náà ni omi iná mi náà I'm all about my hustle. guy ṣó fẹ́ parẹ́ ni eh, ṣó fẹ́ parẹ́ ni ṣó tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ṣiṣẹ́ débì kan pẹ̀lú àtàǹjáyé yìí ikú náà ni ṣó yẹ ẹni tíyàn bá dẹkùn yàn á mọ̀ pé yàn ṣiṣẹ́ ṣé yàn ò ní ṣiṣẹ́ ni tíyàn bá jókòó náà tó níṣẹ́ ni pé yàn lazy mo ṣiṣẹ́ o tún complain kí ló fẹ́ kí n kí ló fẹ́ kí n ṣe gangan. ok gbogbo owó iṣẹ́ tó ń ṣe ń ṣe gbogbo owó tó ń pa kí ló fi ń ṣe mo invest. o invest yeah mo invest. ok tó bá invest to buy profit náà wàá tún. wàá tún invest ah. ẹ̀yin lẹ́mọ́ náà yín máa ń fi owó tọ̀dọ̀ yín bọ̀ ah. investment lèmi ń ṣe. Ah. má wọrí ọ̀rẹ́ ti yé mi hmm. o mọ nǹkan tó need kí ló ṣe weekend yìí. weekend but mo routine mi now right monday to friday máa lọ síbi iṣẹ́ saturday máa fi sinmi sunday máa lọ church then repeat the whole. ẹ ìwọ má wọrí sórí weekend eléyìí tó ń bọ̀ yìí àfilẹ̀ fèmí ó níbi kan ti fẹ́ mú ẹ dé ṣó yẹ. Yeah ó fẹ́ mú mi débi kan. wo ọgbọ́n tí wàá fèmí jẹ́ kémi jẹ ayé orí mi tí wò bá láyé tó fẹ́ jẹ àwọn ayé wa gbádùn. sórí ọtí yẹn eh. èmi ò ní báyìí mo ń sin torí orí ń fọ mi mi lè mọtí. ẹ eh, ìwọ máa mọ tíṣà àgbọn tí wàá fèmí jẹ́ kémi jẹ. Ah! ìyàwó rẹ yín lọ́dún kí wọ́n máa sá fún. kò ṣiṣẹ́ jókòó sílé kò sí nǹkan mi tó ń fa ayé ẹ̀ ṣe ó wáyé wá ṣiṣẹ́ ni. pẹ̀lẹ́kọ rọra rọra oh <laughs> yes i know kò tilẹ̀kùn yẹlẹ administrator oh, eh, ọkọ mi pẹ̀lẹ́ ìlú gbogbo ti dúdú díẹ̀ o. ṣé òun kánú yẹn ló tó burú tó yẹn tó jẹ́ ah, bad. Ó bẹ kò easy rárá. Wà scrub rẹ̀, wà exfoliate skin ẹ̀, mm-hmm. wà lè máa dán kó tó lọ. Mi sì so much. I miss you too, my love. so much. <laughs> No, ṣé wàá mú àwọn ẹ̀fọ́ tẹ́ máa ń sọ fún mi ah, <laughs> Oh, fún daddy! <laughs> Oh my God! I miss you. Oh yẹ ṣe bíi bébì ó mà ti ń serve. Oh, my God. tó wá. ẹ ipò ti dúdú gan. ẹni báwo ni ká lè. ó fàyè. ó fàyè. ọ̀run wọn gbọ́. ah mo ah no no no no no no no I want to talk about it. Uh, <laughs> anyway you are welcome. thank you dad. ṣé o jẹ tú àwọn arúgbó ah mo fẹ́ jẹ tú pa. Eh? ṣé o jẹ o fẹ́ wù lórí mi but now sweet, eat ẹ̀fọ́ ẹ̀fọ́ ni mo wá fẹ́ jẹ báyìí. Ah, trust your mommy na Ah, èmi ah, ah, mo ti ro ẹ̀fọ́ mm-hmm. mo ti ro yán mm-hmm. mo ti ro àmàlà mm-hmm. mo ti rice jollof àti fried mo tún di chicken torí mi mo tó máa fẹ́ jẹ nu gbogbo. ah gbogbo ẹ mo fẹ́ jẹ everything mo fẹ́ jẹ everything mo fẹ́ jẹ. pẹ̀lú ọkọ mi so now you go upstairs to your room okay. shower and then before you're ready I'll set the table. come come come come come. yẹ kí mi bẹ́ẹ̀ gbé bọ́ọ̀sì wọ́n máa worry tẹ̀dó ìgbà wà ní passing out yìí. ó di september oṣù mìíràn. september. Hmm. Hmm. Hmm. Ah. Eh, báwo ni kánú ṣe enjoy. Mm. Kanu is a very good place. Mm. Ah. Tony is a very good. In fact, inú mi dùn pé ibẹ̀ náà post mi sí. Wow. Mm-hmm. Mo tún lẹ́yìn um, culture and traditions àwọn Hausa. Mm-hmm. Ó mì kò tí ń sọ Hausa ni ẹ̀rọ. Mm, mo ti ń try díẹ̀ díẹ̀. Mm-hmm. Mo tún um, zo ìyẹn mi wá. Èmi náà mọ zo. Èmi náà mọ zo. <laughs> Mo ti mọ mo mọ ìnáwó ni ìyẹn mi pè báwo ni. Ẹ ẹ́ àti try. Who's Come in. Hey, ah, what's ah, ah, Mr. Bayo, ẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti àárọ̀ tán ti pè yín. Ẹ má bínú mà. Ẹ má bínú mo sáré lọ ṣiṣẹ́ kan ní estate kan lẹ́gbẹ̀ẹ́ yín bíbá ẹni mi mọ̀ pé mo máa pẹ́. Ẹ má bínú. Ìwọ òun yé sáré lọ ṣiṣẹ́. Ṣé kò ní tẹ̀ǹtẹ̀ pẹ̀lú ẹjọ́ ládìmú? Ẹ má bínú sá. Ẹ má bínú sá. Ok, ẹ my dear, jẹ́ sáré mú nǹkan tó wá gbà fún. Ẹ má wá dìde ní oúnjẹ. Ẹbí hmm, mo tẹ́ ti wà ọ̀rọ̀ ìtẹ́lẹ̀. Really? Hmm ilé ọkọ mi ń di oúnjẹ. ẹ jókòó ẹ jókòó fèsì ọtí. kò ṣeré rárá o kò ṣeré lámì ò ṣeré èmi ni màá báyọ̀. gbogbo igi ni lámì tó sàdúgán. bí lámì bọkùnrin lálejò ó kẹràn. mo bọ̀ ọ́ ok. àfikọ́tẹ́ lọ́rùn àfikọ́tẹ́ lọ́rùn àfikọ́tẹ́ lami lọ́rùn àfikọ́tẹ́ lọ́rùn kì í sùn kì í rẹ̀ lami. hello how you doing oh, mọ́mí ńkọ́. mọ́mí jáde. ah, ah jáde kẹ wọ́n send message sí mi sìn pé kí n wá rí ọ̀wọ́n ni actually èmi ni mo fi fún mọ́mí fi testing. ah Why? Today? You see, since yesterday that you uh, were, I've been thinking about you. <laughs> I've not been myself. I don't understand. Kí ló Thinking how? I don't know. I like you. <laughs> You are just like a sister to me. Um, She understand. So please, mark by ẹ̀jẹ̀ lẹ́nu mi. Iṣẹ́ ni go. Mark ṣe mommy for Ṣé Oh No, which sister? How am I your sister? you going too far no, calm down. calm down. má tì mí mú bẹ̀ yẹn má please stop okay hold hold hold on hold on. sweet just relax calm down. Ah. Ah, mi lè pọ̀ but see, hold hold hold sorry i'm not comfortable here anything lè ṣẹlẹ̀ ó máa ó máa kó bá mi ní. kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. ọ̀gbìn wa sí tí ó lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àtúntò ọ̀rọ̀ àtúntò ọ̀rọ̀ àtúntò díẹ̀ tútù láti ilẹ̀ tútù láti ilẹ̀. ìtìjú kan kò má sí mọ́ níbo la yeye ah, lọ kí lélẹ̀ Ọlámídé ah, Lámídé. ta kò lè fi jólẹ̀ ah, kí ló dé tó sùn báyìí ara máa ró ẹ̀ náà ẹ̀rí bóyá sùn sórí chair ni ẹgbẹ́ ẹ̀gàn kan lẹ. kí ló dé tó lọ sókè lọ sùn ẹ́. lọ sí yàrá ẹ lọ sùn náà ara máa ró ẹ̀mí tó sùn sí yìí. mo wo fíìmù mo fíìmù sùn lọ pé wá pé wọ́n látàárọ̀. ẹ traffic máa ní for two hours la fi wà nù traffic. Ah, hmm. látàárọ̀. pẹ̀lẹ́ ìgbà tá ti ẹ̀ ń bọ̀ sìn yìí a rí mọ́mí Sunday ní gẹ̀ẹ́tì wọ́n ní báyọ̀ wá wá sílé bọ̀ mo ṣọ̀pọ̀ ò lè rí ìwọ tó sùn báyìí tá a kan lẹ̀kùn tó gbọ̀n ká tó fi kí ìwà ṣe. Mm. ọlọ́run ló ń wò. títí mo gbà tó wá. ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ yẹn wá sílé. ìdáná jẹ́ báyìí ok. sọ̀rọ̀ rà mọ́ ẹ. kí ló mọ wá jẹ báyìí. ọgbà ṣó ah, ṣe ń lọ lọ́la. ó ń lọ. Mm ṣé kó dé ẹ̀kú bá wa ṣeré díẹ̀ sí i ṣe lè bá wa ṣeré díẹ̀ sí kó tó lọ. that's my baby baby. ó ti tó ọkọ mi lẹ eh, eh? ọgì mi mọ rẹ màá ti bẹ pack box ẹ kó tó jí ṣáàrà sílẹ̀kùn yàrá ilẹ̀ díẹ̀ mi ní pariwo mi ní disturb ẹ ṣùgbọ́n kì í ṣọmọdé náà ìwọ tún ni wọn bá pàkì. ẹ jẹ́ bá pàkì bọ́ọ̀sì akélódé ẹ jẹ́ ń tọ́jú ọmọ mi jàre. ìyá ọlọmọ rẹ wẹ kí ni wàá jẹ sáré wà nǹkan ṣáná. ó rẹ̀ mí ó rẹ̀ mí tẹ̀yìn tẹ̀yìn báyìí. lẹ́mí nàtúráyà kò jábọ́ kò fọ́ àlàfi kò tẹ́lá mi lọ́rùn o àǹfààní àdúgbò lórékelẹ̀ wáyé àní máa ṣàwọn lórékelẹ̀ wáyé sẹ́ láì she no dey weak i said she no dey tire yeah. she no dey weak lami eh, lami lami lami lami sweet I silly man. lami lami lami lami fine namania lami lami lami lami lami na sisi lami ẹlẹ́yinjú ẹ̀gẹ́ lami lami, ilé. Hey, hey. tí ó rọra ṣe. Òsì tí ó rọra ṣe. Oṣó ń tọ́jú kò ní rí tán. Ìtìjú kan kò máa ń lọ? Kí ló ń jọ wá? lọ́wọ́ o ta kò lè fi jólẹ̀. Sèlè máa lé. why now wetin happen. abeg babes wait ṣé yàrá wa ni àwa báyìí àti yàrá wa làwọ yìí. a lè ṣì yàrá wọ̀. mo ní láti understand because kò yé mi. kò yé mi gan. lámì. kí ló ṣẹlẹ̀. ọlámìdé. kí ló ṣẹlẹ̀. kí ni kí ló ah, ṣẹlẹ̀. àjọ tó yọ lọ́wọ́ ṣé mọ́mísí ẹ̀ mọ̀ pé kánò ló wà báyìí tó ti ń sá jọ ṣé kì í ṣe kánò mi wá. baby na kánò you dey. kánò lèmi wá o kánò tèmi rè o kánò tèmi rè o ah! kánò tèmi ni mo wà yí o ah! jọ torí ọdún lọ́wọ́ ah! eh? tó jẹ́ fẹ́rí tó dé yìí kàn lọ ṣeré kiri olówó ti jájà kú jà you know wetin dey bad for me tó bá wo ojú ẹ bọtí ló máa pè kó ń ṣe ọmọ ìta o ọmọ inú ilé la máa ń fi bọ́ mọ́ ọmọ ọ̀tá gidi like ọmọ ìta lélẹ̀ this one tún gíran like tó ń i'm coming. Ah! gíran tó ah! níran. iṣẹ́ yẹn pọ̀ rẹ̀ azino gíran gan-an. gan-an ni. Ah! ọmọ yìí ti ń jáde àwa gan lọ́nà. ìwọ lọ̀gá ẹ̀. but wait wait ṣé lóbi say you reset this game because how many is my body. àti ojú mélòó la wà ní. ṣe for Canada. abẹ́ẹ̀kì ẹ wo ẹ̀yin bẹ́ẹ̀ ṣẹjọ́ ìbò là ń gbórí lọ lálẹ́ yìí. mo hmm. ní because hotspot ò tọ̀ nígbà tó tàn lọ́dọ̀ ẹ̀. wifi ti kù. ẹ wo èmi tí ẹran bóyá ká lọ sí eh, eh, ibi tá a lọ ní last ní Friday ọjọ́ Friday ẹ rí i pé àwọn guys yẹn cute àwọn guys yẹn fine na. <laughs> Hmm. ọmọ yìí kàn ń sọ àwọn yìí kàn ń ọkàn yẹn ni because kò tiẹ̀ wo àpò ojú ló lọ ń wò bọ̀bọ̀ babes ká má parọ́ àwọn guys yẹn dem dey loaded dem carry like say dem dey shop paleti kí ọmọ shop paleti. but that one dey but wetin dey do me wetin dey shock me pass be say ọmọ ìmọ̀ location náà àti ah, ó ti fojú fílẹ̀ ó ti fi mú fílẹ̀ kiri. wo ẹjọ́ ló fẹ́ rò ẹjọ́ ló fẹ́ rù. lọ́rọ̀ jẹ́ ká lọ. chinas dey go babe we are going there tonight hot like. hold on you forget say we get paro this night. Ah, abeg dey cool down i don forget. ah why you no go forget To ṣe máa ń ṣe ní olójú kòkòrò fẹ́ jẹ́ níbi kò tún jẹ́ lọ́hùn kí ló ṣẹlẹ̀. na so na be. lami you wan follow dem like them, or you wan follow the the the the babes like uh -uh. you wan follow us. Uh -uh. follow uh -uh. follow them. who them? who you help uh ah. -huh. who them help ọ̀gbẹ́ni ajọ ń lọ ni kí ló kàn mí kọ. ọ ṣe lè abẹ ẹ fún àgọ fọlọ òun náà. kánú gẹ̀dọ̀ bí wọ́n yọ ọ́ ọ́ bí. lè gbọ́ yọ ọ́ ọ́ bí. lè gbọ́ yọ ọ́ ọ́ sweet. Laura. um, Laura. But kilo kí go go go. I mean, ibi tí mo ti rí yín níta yẹn kò pé yín rárá. da kọ́ lọ dá jókòó síbẹ̀ yẹn níbi tó yẹ pé ilé ijó wà ń bẹ̀. Tó ti ń ṣe kíni, tó ti ń ṣèlú bàlàbàlà ṣèdí bòlòbòlò tó ti ṣe bó ṣe wọn tẹ máa mọtí tẹ máa mọtí tẹ máa jẹun tẹ máa ṣe kí n tẹ tún máa ṣe kí n tẹ máa jó ibi tẹwàá yẹn ò pè yín nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwa ò lè jókòó sínú ibẹ̀ yẹn. why. why. Yeah. because àwọn ọmọ kéékèèké ló wà bẹ́ẹ̀ ó lè mú àwa la queen babes àwa yàtọ̀ sọ̀rọ̀ lè má bá àwọn ọmọ kéékèèké tó ṣó yẹ. ọwọ ni ọwọ Laura kí ló ṣẹlẹ̀ ojú yìí fresh. na fresh fish. Ah, èmi náà ti rí bẹ́ẹ̀ so kí ló ṣẹlẹ̀ after àti ṣe ẹ̀yìn mẹ́ta wà available kí ni eégún wa ń ṣe tó ní òun ò fárọ̀ say money for hand bag for ground. yẹ ṣe wàhálà. oh baby oh baby come over here. bá mi yọjú síbi má gbẹ́wà rẹ̀ pamọ́. ṣe balẹ̀ ó pọ̀ ó pọ̀ rẹ̀. àròyìn máa jẹ sí ọmọ olójú tó jókòó no no no no no no no no no no mo ti wà okay mo ti wà okay. mo fẹ́ kó wọnú wọn ni. hello ara ń sá fara bá mi súnmọ́ gbọ́ ni láyà. mi ò ní wá ẹtì. ẹlẹ́yin ju ẹ̀gẹ́ lámì píkárí ilé lámì lámì lámì lámì sweet lámì sweet lámì lámì lámì lámì fine lámì fine. Lami, Lami, Lami, Lami na sisi. Lami na sisi. Lami, pìkárì ilé. Kò ṣeré rárá o, kò ṣeré. Lámì ò ṣeré rárá o, kò ṣeré. Gbogbo igi ni lámì tó ṣàdùn gan. ẹwọ ọmọ náà ẹwọ ayé gbogbo eré tó ṣe fún mi mọ́tò yìí mo máa ń gbọ́ ni mo máa ń gbọ́ pé àwọn ọmọ ṣe nu mọ́tò máa ìbọn mi ṣe é o lẹ́bù tó gbé mi lọ yẹn jẹ́ nǹkan fún akéde bí ọlọ́wọ́ dùn. ìwà tí ì ṣe ṣebí tinú mọ́tò nìyẹn tí ó lè làwà yìí mo máa gbé ẹ lọ sálọ dalẹ̀. o ti fà ti jẹ́ kí n máa speak Esi gina kasi mi ne de de de de de de de de. Yeah, yeah. Lord, love me. Listen, listen ṣé la bá débi báyìí rústà ò lè lè sẹ́mi mi ò ní bọ́ sí ẹ lọ́wọ́ báyìí. ó ṣì máa wọ̀ mí mo fẹ́ ṣe gbogbo eré. baby yeah, baby yeah. really too bad yeah. babe what a cup <laughs> yeah, babe. roko tí mo roko olódó tí mo rodò anyway ẹnu sẹ tèmi náà lèmi náà wà ìdíṣẹ́ ńlá títí máa ní lọ́lẹ̀ ojúmọ́ rẹ ni o ojúmọ́ rẹ ni mo lójúmọ́ rẹ ni o ojúmọ́ rẹ ni ilẹ̀ tó mọ́ mi lónìí o ojúmọ́ rẹ ni ọ̀nà sí ah ẹ káàárọ̀ àǹtí ẹ káàárọ̀ ẹ lẹ bóun náà ti yín ẹ pẹ̀lẹ́ ẹ ti ń lọ ni. ẹ mo ti fẹ́ máa lọ ah, mo ah. ní ìfọ̀nṣe láàárọ̀ yìí. àlàárọ̀ ah, kùtùkùtù ẹ̀ bá tiẹ̀ dúró díẹ̀ kí kí kẹtì ẹ bóyá gbogbo ọ̀rẹ́ ọkàn mi ni pé ẹ dáná fọgà èmi náà jẹ bẹ́ẹ̀ o. ẹ má wọ ẹ má ẹ ṣàwọn bá mi ṣe géètì ẹ jọ. kò sí wàhálà géètì. ẹ dáhùn ẹ dáhùn. ṣé géètì. ẹ ní kí n máa ń sí géètì. ẹ jọ ẹ ṣí ẹ take care. ọ̀dà ọ̀dà náà àti òtí ẹ̀ já. ẹ bá mi sí géètì gẹ́gẹ́ mo tún béèrè pé ṣé géètì ṣé géètì wọ́n ti mọ̀ pé ó ní tó yẹ kéèyàn tó yẹ kéèyàn ó yẹ kán mú kankan lẹ̀ fún yàn àmọ́ náà dáa àná dáa wọn gbọ́dọ̀ báyàn gbọ́rú ẹ̀ nínú ọkọ̀ nínú ọkọ̀ wọ́n sì wàrà wọn wọnú ilé báyìí ọ̀gá ìfẹ́ ríru ẹ̀rí ìríru ẹ̀rí ni kì í ṣe pé ìfẹ́ ẹ̀ mo sì rí mọ́tò tó ń méjì gidi tó ń méjì gidi gidi gidi gidi gidi gidi gidi gidi táyà kan lẹ́ẹ̀sì ni àfi kí ló ṣẹlẹ̀ àfi táyà kan gbé èso ni àfi faka, fàkà fìkì fàkà fìkì fàkà ó rú mi lójú mu wá pé nínú kọ́ńpáǹdì ni tí ọ̀gá ti délé tí wọ́n kàn ra mú ẹni ẹlẹ́ni tẹ́ mú bọ̀ wọ́n sì mú wọ orí bẹ́ẹ̀dì wọ́n sì ń tí wọ́n bá jọ sí láàrin ara wọn kí ló wá bẹ̀ tí o ti bẹ̀ kó kí là á ṣe rí ẹran kí là á jẹ rí láì ṣe gbọ́dọ̀ sí bẹ́ẹ̀dì nù nínú ilé o tí ọ̀ka yín mọ́ bíìsì o létí omi o kò ká yín mọ́ búṣpàtì o ó tẹ́ ẹ ti wà nulẹ̀. ó dà ó dàbí pé tí màá lówó láyé mi gbígbà téèyàn ra ayé wa ni o mo gbọ́dọ̀ ra ọkọ̀ tí màá ra ọkọ̀ kò sí irú géèmù tẹ́mi ọkọ̀ fi bẹ̀rẹ̀ géèmù tẹ́mi kan fi bẹ̀rẹ̀ ilé ayé tí kọ̀ọ̀kan fi bẹ̀rẹ̀ ọkọ̀ mi nu ah kí ló dé ọlọ́run bá fi kí mọ́kọ̀ àjọ tí máa lè ká àjọ tí máa tọ́pọ̀ mi bá ká ọkọ̀ ọlọ́run máa fi padà gbé gogo torí irú géèmù gogo ń da ah ah kí ló dé ọwọ́ àkókò wa mo fẹ́ gbé gogo ni ọlọ́run. Lami, Lami, Lami, Lami, sweet. Lami, Lami, Lami, Lami, fine. Lami, Lami, Lami, Lami, nasisi. Ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Lami pikari ilé. Lami. Lami, Lami, Lami, Lami, sweet. Lami, Lami, sweet. Lami, Lami, Lami, Lami, fine fine. Lami, Lami, Lami, Lami na sisi. Lami na sisi. Ẹlẹ́yin ju ẹ̀kẹ́. Lami. Lami pikari ilé. Kò ṣeré rárá o, kò ṣeré. Lami ò ṣeré rárá o, kò ṣeré. Gbogbo igi ni Lami tó sí gan. Bí Lami bọkùnrin lálejò. Lami. Kẹ́rọ lọ́jọ́ ibi máa jó máa yọ̀ àti ń retí rẹ o mo forin dúpẹ́ dúpẹ́ Mo ò fi ìlú dúpẹ́ dúpẹ́ mo forin dúpẹ́ dúpẹ́ n ò fi ìlú dúpẹ́ dúpẹ́ àfibàdé tó yọ ayébáyé sá ti bàjẹ́ sorry ayébáyé sá ti dájú ọlọ́run bọ̀ kẹ́ bàbá oní bàbá àbí bàdé tó yẹ o. She not the weak. I said to you. Ah sir. yes sir. Ọlọ́dí. yes sir. Ọlọ́dí. Ọlọ́dí. túmílẹ̀. kí ló bẹ fa ogorun kan báyìí ọ̀gá láì sẹ́ pé mo kó lẹ́nu sẹ́ báwo ló lè ṣe wọlé kerosene ní mi èmi èsùn ọ̀gá ẹ̀ kò sẹ́ni ìrẹ́ni kankan ìkóbìnrin ẹni kankan débi tí olè ó wọlé tí ó dẹ̀yìn lápá dẹ̀yìn lẹ́sẹ̀ báyìí kí ló lè ṣẹlẹ̀ gangan. Ọlání ọ̀gá olè wọlé olè wọlé ah. tún mi lẹ̀. ẹ ọ̀gá máa tún yín lẹ́yìn tí mo béèrè ẹni kẹ́ kọ́kọ́ dá mi lónìí náà kí ni purpose gangan tí wọ́n fi dẹ̀yìn mọ́lẹ̀ láì jẹ́ pé bóyá ẹnìkan kan kọjá sáwọn ọ̀run mọ̀lẹ́ ń kọjá nínú atẹ́gùn wá dẹ̀yìn mọ́lẹ̀ nínú ilé ni kò yé mi. Ọlání yes sir tún mi lẹ̀ torí àwọn ọlọ́pàá ni mo ṣe ń sọ tí mò ń sọ yìí tí àwọn ọlọ́pàá bá dé ní ìsinmi bá dé kó lóore mọ́ kọ́ sẹ́tímẹ́ǹtì kí ni mo fẹ́ wí fún ọ bó o ní wọ́n ṣe dè lọ́wọ́ kò yé mi. Alani yes Alani yes Alani yes sir. ẹ mẹ́lò mo kì í. ẹ mẹ́ta tú mi sílẹ̀. Oh, ok sir ok sir àmọ́ sà. túmílẹ̀ túmílẹ̀ túmílẹ̀. màá tu yín lẹ́sà torí ẹ mọ̀ pé tọ́n píríǹtì ni tọ́n píríǹtì ni sẹ́mọ̀ kí n ti má ti lè bọ́wọ́ tu yín tọ́n píríǹtì mi ó wà bẹ́ẹ̀ pé mi náà ni mo dè yín sọ ti yé yín ni mo ṣe ìtì fákùbà ìfàkùbà ẹ dákun. ara ní. yes sir. okay sir. owó rẹ̀ lówó okay sir. kirikiri ìrìn àkìrì kò yé mi o kò yé mi o àwọn ọmọ káwọn ọdún mọlẹ ti tún wọnú ilé o pẹ̀lú atẹ́gùn o kò yé mi o. jíjìjìjì. ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́. rọra o rọra o. ẹ pẹ̀lẹ́ yóò ti mọ dùn yín báwọn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ni ẹ mú mọra ni ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ah ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ yẹ sà. ọmọ tí àti ẹjọ sùn lánàá ìgbà wo ah òun ìyàwó ìyàwó sáwọn àti ẹjọ wọlé lánàá àwọn ti jí lọ nífẹ̀rẹ̀ nídàájí bíi six thirty wọ́n ti jí lọ. àbí àbáwọn náà ṣe é báyìí ẹ ẹ mọ̀ sọ fún mi pé èdè àìyedè ṣẹlẹ̀ láàrin. ó ṣàrọ̀ máa lọ. ìró tí mo sọ ni pé tẹ́lẹ̀ àìyedè bá tiẹ̀ wáyé láàrin èèyàn méjì ṣé ká sọ rẹ̀ ni mọ́lẹ̀ ni wọ́n fi yanjú rẹ̀ ni ṣé wọ́n máa ń jàbí ká kú ni. kó tó di pé yóò dìjà tí wọ́n sọ ìmọ̀lẹ̀ báyìí ọ̀yẹ́kẹ́yìn ti pè mí ọ̀yẹ́kẹ́ tí yẹ kí n mọ màá ti mọ tí màá ṣe sí what cause rubbish. Yes, sir. Get out. Get out, out, out. Get out, get out jíjà mi èdè láàrin èèyàn fúnbi títà àbíra ẹni mọ́lẹ̀ kò yé mi. ó rà ẹ̀sán. ó kẹsàn-án. ṣé àwọn ayé tèmi máa ń ṣàlàyé fún ẹ pé kó wá jẹ nìyẹn ṣé wàá mílè wàá là wàá mílè wàá là wàá mílè ó máa ní iṣẹ́ yìí náà ni ẹ ṣọ́ọ̀ṣì ní iṣẹ́ yìí ni kí ló ń ṣe ẹ sórí àwọn ọmọdé yìí ń pè ní your life will never remain the same. I swear. ṣe gẹ́gẹ́ ṣe tó bá mú kan tó la tó mú kejì tó la tó ń jayé nìyẹn ìwọ náà ti experience ẹ̀ ń sè so yẹ wàá sọ like ẹ. bro mi ò like ẹ mo love ẹ eh? I swear sórí ayé tí ọmọ yẹn gbé mi jẹ wàláì láti ìgbà tí mo ti mọ obìnrin mi jẹ́ra yẹn i'm telling you ẹ̀bọ̀ ṣòṣòrí gẹ́ọ̀ yẹn mo fẹ́ i want to see her again. Ah. ẹ̀yin ò ṣe problem tó bá ní ìdùn àlè ọ̀dà wọn sì ń sin wọn á débi ìyẹn ò ń ṣe wàhálà. ok ṣẹ́gun àwọn girls yẹn hmm. ṣé aláṣẹ́wó ni wọ́n ni. Ah, no o kéré wọn ní ara àwọn staff yẹn ṣe bẹ́jọ́ ń ṣẹ́ ni àbí òkèrè wọn church tó bá lọ church ọ máa ń kọrin fún inquiry. ṣẹ́gun o understand. guy kí là ń sọ fún ẹ wọ́n náà wọ̀ ọ́ tó ń sọ náà ṣùgbọ́n question tó béèrè ṣá o gbọ́ mọ́ club ògbéwálé ọ̀la wọ́n béèrè lọ́wọ́ mi gbé ṣáláṣẹ́ ò ní no doctor ni. ṣẹ́gun ó ní ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ tí mo ṣe béèrè because ọmọ yìí gbogbo eré ta ṣe mọ́jú kò gbà wọ́n náírà lọ́wọ́ mi. Hmm? I tell you so nǹkan tó ń jẹ́ kí n máa béèrè nǹkan tí mo mọ̀ pẹ̀lú gbogbo nǹkan tẹ́yìn ti sọ fún mi tí wọ́n bá gbaṣẹ́ òyàn máa ń san owó. n sọ n sọ o mean pé kò charge ẹ lówó kankan. ṣẹ́gun kò charge mi lówó àní kò gbowó tó fi lọ́gọ́ mi ò mọ̀. kò dágbére fún wa. at all. o dẹ̀ sọ́n pé kò mú góòdù àbí wristwatch ẹ. bro wristwatch mi code mi everything is intact kò mú anything. Ah mi ò wá mọ̀ yẹn o. no ọmọ yẹn ní opportunity láti mú nǹkan mi náà ọmọ tó so mí mọ́lẹ̀ tó gbàgbé tó lọ tó bá ṣe kí tí máa tó wá ṣe nílẹ̀ gan mi bá sì wà bẹ́ẹ̀ bí àwọn gan ni máa pè dúgbò àmì tẹ̀ ìfẹ́ pè é gan tó náà ti so wọ́ mi i'm <laughs> telling you everything is intact. ṣẹ́gun see that girl i want to see her again. ẹyin ò ń ṣe problem tó bá jó fẹ́ rí ẹ rà mo lè ọ̀dà ẹ̀fọn láàárọ̀ yìí. no no no mi ò ní kó ọ̀dà fún mi or anything that particular girl gangan fẹ́ rí <coughs> ṣé o mọ bẹ̀ mọ́ ni. Ah, ok kò sí wàhálà. pé mo lè rí báyìí. Ah, ah, of course. jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kí n change mo fẹ́ rí láàárọ̀ ẹ. ẹ eh, kò sí wàhálà bàbá yìí ṣetán jẹ́ kémi náà. ẹ dákun bí bá ṣe ń ju question mi ní kẹ́hìn náà mo ju answer yín mọmọ tí mo ń béèrè bí kankan bá sọ ọmọ tí ń bẹ ní ìyọrùn mi ń gbogbo wọn wà ẹ dákun mo ní wípé béèyàn ó bá wọnú kọ́ńtìrì kan sí kan wọ́n mọ bí léèrè pé kílẹ̀ wá sí lọ́dọ̀ wa ni ah. ìlú wo lẹ́ ń lọ apá wo lẹ́ ń lọ street wo lẹ́ ń lọ gangan bí wọ́n ti bí nù. Ah, wọ́n ní kálẹ̀ béèrè gangan kílẹ̀ fẹ́ rí ohun tọ̀hún fún. Ah! bàbá ṣe ìmọ̀lẹ́ mojú tèmi bí nsìn ni. bí bàbá mojú rẹ ní pé kọ́ wá jí wá láàárọ̀ kùtùkùtù pọ̀ fẹ́ wá rí àwọn ọmọ aláṣẹ́wó ni dákùjọ ọwá láàárọ̀ rí ṣé wọ́n ti ní kọ́ lọ lu nǹkan kan pé kọ́ jímú láàárọ̀ kọ́ tètè lọ lu fọ́mọ kan o kọ́ lè fi dolówó àbí richman kan bá wo gbogbo ọmọ tí bẹ́bí gò tẹ̀lé sí wọn èmi ojoojúmọ́ mo ń tí oògùn torí wọn mò ń wọ́n lé bọ́n bá ti sùn báyìí èmi èsù torí wọn. ẹ ṣé tẹ̀ ń ṣe eré wa ń sìn ẹ inú ẹ̀ ṣàlàyé fún mi tẹ̀ ṣe eré wa ojú wa jẹun tó fẹ́ fẹ́yàn ṣògùn owó. wọ́n máa ń kọ́ fáwọn tó fẹ́ fẹ́yàn ṣògùn wọn máa ń wú níwò lọ́tọ̀. rosco aláyé ńlá. ẹ lẹ sẹwà ẹ dákun bẹ́ẹ̀ bá délé àbúrò ìyàwó yìí kọjá lẹ́ẹ̀kan orí ọkọ̀ yín ta àmọ́ mo ti parọ́ fún pé ẹ̀kan páàkì síbẹ̀ ò ní pé ọkọ̀ yín bàjẹ́ lánàá ẹ má gbàgbé o. Eh, eh, rose kama ra lẹ́tà. ọ̀dà ah, bàbá nù ẹ lẹ́jà aláyé sáwọn ọmọ méjèèjì ṣe dáadáa ah. ẹkùn ah, àwọn olówó wọn bá ti lu àgbo wèrè wọn báyìí wọn bá wọn sáwọn ọmọ wá sí ẹ. táyé sọlọ ṣáwá ju ẹni tó ń ṣoògùn olójú yìí ni. ọ̀rọ̀ àkìlẹ̀ fẹ́. tàbá rí lọ́ra ó máa pè gẹ́ẹ̀ jáde fún wa. tàbá rí lọ́ra eh. bẹ́ẹ̀ ni sọ nígbà yìí pè ẹ fẹ́ mi lówó káàdì mi o. ìyẹn ah, ah. ń ṣe wàhálà ìyẹn máa wọ̀rọ̀. bàbá jẹun lọ́ra lọ́ra lọ́ra lọ́ra <laughs> mọ́sá mọ́jà rẹ̀ lọ́lọ́ lọ́lọ́lọ́lọ́ wo dákun mọ̀ bọ́ sálẹ̀ ọ̀làlejò ẹ fisitọ̀ ẹ fisitọ̀ sáà mọ̀ bọ̀ wá rí wọn ètí ń bọ̀ ah. àmẹ́dàkùn àwọn ọmọ tí wọ́n kọjá lẹ́ẹ̀kan o ẹ rí kankan mọ tẹ láìkì rárá ó jẹ́ pé lọ́rọ̀ àbí kan lẹ láìkì. wọ́n pọ̀ o ẹ bá dúró sójú kan o ọmọ pọ̀ o bẹ́ẹ̀ bá ṣe ń jẹ kan báyìí kẹ́ ẹ tún mú kankan tún mú kankan tún mú mi ni o ah, bàbá yẹn fi yẹn lẹ tá a bá ti rí lọ́ra ọtí máa wá ó ń ṣe aṣáàjòjì ń bì náà. aṣọ́mọjà ajá ni ẹ mọ tèsí gbogbo wọn kankan bẹ́ẹ̀ bá tèsí ilé ẹ fi tèsí ilé ẹ tèsí ilé ẹ ní dúró lórí ẹyẹ kan. ọ̀dà o. Mm-hmm. Mm-hmm lọ́ọ̀lọ́ lọ́ọ̀lọ́. àwọn fàlà ṣẹgẹ wetin dey sọ. Ah, ah, no ah, be this fine guy you. see ah zoom. i like you something bite you. mo rò pé fẹ́ farùn gbọ́n rẹ̀ yóò dùn yẹn wọn náà mú mi ra mọ. ẹ jẹ́ ọtí last time tí mo ló fresh. no be lami be that na lami oh, lami lami eh, na lami wetin happen. gbèrè ó ní be lami ta ló bèrè lami. Ah. èmi ni mò ń bèrè ẹ. ṣé lami gangan lẹ wá wá. bẹ́ẹ̀ni sà. lèmi wá ń dara mi láàmú mo wá ń mi láàmú pé kí wọn máa kí wọn máa you want enter house. kí ló ṣẹlẹ̀. káàdì mi mo fi pe. I just take take care. Abeg no vex Now the dog wey with the rear be this. Make I help you call am. Yes yes. Hold on, be Lami. Call am call am jare. Ah, hey hold on. You want to see Lami ba? Ẹhẹ́n let me help you call am. Mo yinra ah, ah. mi bọ lẹ́sẹ̀ o. I shoot Let me help you call Lami. Ee ee ee ẹ tíkẹ́ẹ̀tì fún mi o. Èmi ò tún lọ́wọ́ àmọ́ tíkẹ́ẹ̀tì fún yín o. Ẹ tíkẹ́ẹ̀tì dáadáa o. Alfa mi kí ló ṣẹlẹ̀? <laughs> Kí ló ṣẹlẹ̀? Ọdún sí lójúmọ́. Bàbá kan why you shake like this no see me. Lami kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹ fún mi ẹ o kò lọ o ò dágbére o tún dúró gbowó ah. jọ ṣé mo ṣe é ni ṣé mo ṣe kọ́kọ́ tí ò like ló ṣe lọ bẹ́ẹ̀. no at all mo kàn ní láti ṣe nǹkan láàárọ̀ ọjọ́ yẹn ni so I needed to go. báwo bá tiẹ̀ jí mi. okay, It's, it's okay. It's fine um, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ wọ́n mọ̀ bí a ṣe a lè jáde àjọ sọ. ẹ lè jáde kí ló ń ṣe àbí. Mm, ok a lè jáde. ṣe ṣe ṣe ká máa lọ báyìí. no no no just fún mi. five minutes. ten minutes just give me ten minutes mama let me okay. change. no stay long. Hey, babe, we, we get out change up. Ah, I. Ah, hey. ah fine boy don see fine girl. ṣé torí lámì ni ẹ̀sìn wá gangan àbí òun gangan lè fẹ́ rí tèmi wá bá yín pè wọ́n owó káàdì mi dà owó káàdì mi dà dà ẹ jọ jọ jọ jọ owó káàdì mi dà ẹ mo pè ọ́ náà someone know her card for me ẹ someone hey did you buy card for me hey hey hey please please please call us for for customer. Hey, you, hey, I'm a CSO. I'm not your servant. Please, yes. Yeah, this, this one they mad. What's me of that? This, this one they mad. Lami, you are a beautiful girl. Oh. You're specially please. <laughs> made. Please stop flattering me. No, I am not flattering you. So for me, why is n bá ṣe Eh? <laughs> okay, fine. Um, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ But Mo ṣòro question tí February. fẹ́ fake mi you know. fi ṣe Okay. Um, please, Lami where are your parents? I mean, níbo ni àwọn òbí ẹ̀ ń gbé? They stay in Lagos. It can't be by Nongbe. Why do you ask? Okay, um, I got some of fi bèrè ni pé sorry, fine girl bíi tiẹ̀, a young girl at that. Mi expect kó máa gbèrú bíbáyìí. Wọ́n fi pé ó You know, you, you, you don't belong here fẹ́ràn mi. yes. say look kò sí anything tó kàn ẹ́ pẹ̀lú life mi you don't have the right to tell me anything tí bá máa ṣe pẹ̀lú life mi it's none of your business ṣó ti anything we had whatever we had was just fun so don't get carried away with that ṣó ti gbọ́. lámì. It was just fun to you, not to me. I have feelings. Kote Matejo share, what is ó ti spark up something in life me? O dey expect pé kí n má feel anything. I mean, wọ́n pe ìyàn ni mí náà, ẹlẹ́ran No bíi tọ̀dọ̀ tiẹ̀ I have feelings. Jọ̀ọ́, I'm begging you. If it's money you want, I have money. If it's shelter, I can get you a home. Please, don't, don't, don't sound like this, please. You don't belong here. You, you deserve more. Please, don't, don't say this, please. Please. Okay. I've <laughs> heard you. <laughs> What's it going? So, can I go now? Yeah. Hmm. And thanks for the gift. Let me. Let me. Let me. Let me tán mi lẹ́nu wò. Ìfẹ́ ti wọnú ayé mi. Mo ti mọ rírì. Lámì, tó bá máa bá àìdíà tèmi, èmi máa sọ fún ẹ pé maybe you should go for this guy because èèyàn tó mọ díẹ̀ nípa ẹ tí kò dẹ̀ mind. That means he loves you. Eh? <laughs> Aṣẹ́wó don they talk love. He loves you. <laughs> Yeah, baby. Ìyẹn ìwọ You be fool. <coughs> Babe, make I tell you something. Eh? No let one man brainwash you. Now streets, they also dey. Now streets, money dey. Wọ́n lọ dọ́là rẹ̀ oh well, one chance uh, now babe calm down so now, because you no see love now you never taste love now why you dey talk like this. ah this is what they talk now. you know say me i no send love me and love like this eh ọ̀nà wa ò papọ̀ love go this way i go this way. Ah, ah. àbò ti gbàgbé ké kánò làwọn òbí mi rò pé mo wà ní ṣebí kí n ba lè gbádùn ara mi kí n ba lè have fun èmi máa mọ̀ pé irú ayé báyìí ló ń jẹ́ irú ayé tó tó báyìí ló ń jẹ́ ibi mi ti ní wá tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ <laughs> ọmọ ìwà oh, love no time for love like love tó ti kú tipẹ́ tí lọ́ọ́ bá rákòrò àti kọjá ẹ̀ fàyà. babe i dey tell you babe make you shock you eh you shock you na na you dey talk like this. ọmọ kan ló fọ ni when this babe come the way wey she dey follow me talk like say iṣẹ́ tí mo ṣe so aṣẹ o kò keep ẹ sára tẹ́lẹ̀ ni ah mo fọ mi ò mọ ah! ó pọ̀ náà. àìwọ̀n ìwọ náà wò náà ah! ọkùnrin kan ò lè parí ọkùnrin mẹ́wàá gan ò lè parí ẹ̀ bùkátì fìlà olóṣì. wọn ò rí bó ṣe dá. no no no you no even imagine say one man only one person kò dey shop all this thing. Ọlọ́run oh, máa ma housewife ìyàwó lé ọlọpàá ló fi gani kí n kò tiẹ̀ fi bóyá ó lè choose option. I no fit marry o I no fit marry. everybody knows na yes. ìyàwó lé. man man no man man dine na. Babe. Yes, there. we go? Danny. Tani. uh, um, Talabi. Pick ẹ kò anything fún when you come má pè Okay. Yeah, hello. Lámì kan call on sorrow, okay, on sorrow. Yeah, money ní ọkọ ẹ̀ ló hello. Ah. babe. kí ló sọ. mi ò understand ọkọ tí mo ní ọkọ ẹ ló ń sọ̀rọ̀ ó dẹ ní ọkọ ẹ ṣó ti marry ni ọkọ ẹ wo ni ah, ó fẹ́ marry kì ní ó dẹ. ṣó ń ṣe èrè ni kí ló ń pè mí fún ó dá lóhùn um, tàlàbí wo nìyẹn. tàlàbí um, CSO security hotel yẹn. Ah. hotel wọn bẹ̀yẹn. that kí ló wá dé tó ń pè ẹ́ àbí ṣé ń ṣe pé ó ń pè fún àwọn ará àwọn ará àbò mo ti jẹ́ kó mọ̀ pé mi ò sí lára ọmọ mo ti ní ọkọ ti tèmi so I am not part of them anymore. Hmm? Okay, that's fine. Ṣé ṣe tán kitchen? Ó kù díẹ̀ kò jẹun. Ṣùgbọ́n just give me a few minutes. Hmm. Tó ti wọnú ayé mi ní ìdùnnú ti dé bá mi. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ló ṣe é mọ́. I know you were okay. Please don't spend more than two days, John, to your Babe, I won't, okay? I won't. Má dẹ̀ gbàgbé Saturday là ń lọ rí àwọn mm. Mm. I'm just scared. I don't know how to face them. Why? Babe, it's okay. Don't be scared, okay? Ṣé o ti gbọ́? Ọlọ́run kọ́ All right. All to miss you. That'd be good, eh? All right, jẹ́ tètè máa lọ. Okay, please help me. Mo ti mọ̀ bó Mo ti mọ̀ bó ti dùn tó. Má lọ, madam ẹ ti fẹ́ yín mu ẹ ti fẹ́ yín mu yéé yéé ibi tẹ́ gbé mi lọ ń jìnnà yéé aa ó jìnnà ẹ ti gbé mi jìnnà yéé yéé aa aa aa madam ibi tẹ́ gbé mi lọ lè lè ibi tẹ́ gbé mi lọ. ọlọ́dúnjẹ yéé madam madam ah! ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀jọ́ torí ọlọ́run èmi kọ́ èmi kọ́ màdàmú ló pè mí. sẹ́rí not intentionally not intentionally ẹ̀jọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ mi ni mo jókòó tí màdàmú wa pè mí pé èmi èmi ò kí wọ́n mọ̀ wọ́n bọ́ léètì àwọn òpó ní à èmi ò ní ọ̀sẹ̀ wọ́n ní kò ní ìdí ọ̀sẹ̀ pé kí n kàn mọ́ fọ́ọ̀dì ọ̀gá this is side abuse wọ́n mú lẹ́sìn mi ni wọ́n mú lẹ́sìn mi ni wọ́n ní mọ̀ bọ́ lókè ni èmi kọ́ ọlọ́ọ̀rí mi ọlọ́ọ̀rí mi ọlọ́ọ̀ Lord Yes. Please, please, please, please, please, please, please, please. Olamide, you lórí bẹ́ẹ̀dì mi in my house You get mad me. Ah. You're highly disappointed. Ah! Ah! Um, Sherry, èmi nígbàgbọ́ pé aṣẹ́wó tó bá lọ́ọ́lé ọkọ ó lọ́ọ́ leave ni tó bá pẹ́ bóyá a padà sí iṣẹ́ ààrẹ ṣó yẹ. ó tẹ ní sọrí burúkú ọ̀rẹ́ mi ò ní wáìtì ẹ̀ ń wojú mi ọ̀rẹ́ sórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣe ló dàbí ẹni wípé kéèyàn mú wúrà ìyẹn gold kó fi sọ́rùn ẹlẹ́dẹ̀ tó bá pẹ́ bó bá yá inú ìrà náà ló máa ti gold yìí bọ̀ náà ọ̀rọ̀ ọmọ olóṣó là ń sọ yìí aláṣẹ́wó ọmọ fún mi lówó kí n yẹ̀ ẹ́ wò fún mi lówó kí n jẹ́ ń bẹ̀ fún mi lówó kí n tọ́lá fún mi lówó kí n là fún mi lówó kí n jẹ́ ọ̀rẹ́ rò lẹ́ẹ̀mejì eléyìí ò pé ẹ o. sórí wo tó bá ṣe pọ̀ ọ̀rẹ́ mi nìyẹn yẹ kí n sọ fún ẹ pé o stupid ni yẹ mo máa ń sọ fún ẹ pé o stupid because you sounded stupid just now ìwọ tó bá ṣe pé o stupid ni ṣé wàá wà níwájú mi wàá máa sọ̀rọ̀ oh, girlfriend mi ṣàkàṣàkà bẹ́ẹ̀ pé ọmọ kan ṣe gbá ṣàwó ọmọ kan sanwó kan àníwọ ah. báwo ló yọ ẹlẹ o ìwọ kò lọ bá stupid ah. torí ìwọ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo sọ pé olóṣó ṣe kinní kan ń padà ah no no no you disappoint me but let me tell you you too ẹ̀mí èjì kẹ́ máa gbọ́ mi tẹ́ bá létí kẹ́ fi máa gbọ́ mi ṣe rí lámì choice mi yes kò tí bá decide ni máa ṣe i love her and she is my girl lami is my girlfriend okay choice mi ni kò tó wù mí nìyẹn mo dẹ̀ ni máa fẹ́ so àti wọ́ àti wọ́ mi ò bá ń choose girlfriend kí n jọ kí má bá mi choose girlfriend cause you too sound like you're jealous of me right now <laughs> yes and this has to stop okay ṣe ti gbọ́ yeah yeah you heard me you heard me yes please please. I àṣé lóòótọ́ now let me some way to bá kó gold sọ̀rọ̀ ìlẹ́gbẹ̀ẹ́ ó máa padà wọ ìlọ́fọ̀ ni. So you won't tell me about any self-control, nothing, no, no, no, self-control at all. No from go get man me. How? How? How? How? So, oh, then he You see anybody tó wù just get money. Baby, I'm sorry. Dirty. You irritate me at this point. I swear something just came over me. I know I, I am not worthy to be your girlfriend. What have you mo to mo ti fẹsẹ̀ kọ níbì kan. Mo ti forí fẹ́ kan tí kì í ṣe tèmi. If I swear this is not me. Then this is who? Ah. Who is this? What are you saying now? What are you saying? Baby, what the confusion of right? This is not me. Something just came over me. I swear. I need your help now. Please, Ife, please. Help me, please. Ọkọ mi jọ̀ọ́, please. I need your help please please nǹkan tó ṣe mí ò kì í ṣojú lásán ọmọ kó mi jọ please please please. I'm coming. I'm coming. I'm coming. I'm coming. I'm coming. I'm coming. I'm coming. I'm coming. In the rain. In the sun. Downstairs. Upstairs. In the car. in the post. security post ni sọ́dọ̀ indi post máa sọ this post You also pé the security. <laughs> yóò ibo ló ti máa ráyè gbọ́ gbogbo rẹ̀ yìí. Ah. dákun àwọn òní nǹkan méjì tá a ṣẹ́jú ká máa gbórin lọ àwọn security rédíò mi ń bẹ́ẹ̀ o ṣé wọ́n back pé gbogbo yín bá ti ṣe sí ajé sọ ma pé ń gbà mí gbogbo bí táwa yìí mọ̀ ń dá tó jẹ́ pé ẹ ti lọ mm, ah, èmi àwọn àdẹ́tílẹ̀ wọ́n máa gbóhùn àjọ nù ẹ ò ṣe jàre ẹ̀yà jàjà ìṣẹ̀ṣẹ̀ ara mi ti dìde. ṣé síkẹ̀ èkìtẹ̀ wọn bọ. ó ti rẹ̀ mí bí mo ṣe wà mo fẹ́ sùn. ó ṣe kí ni. ó rẹ̀ mí. alámì. I'm tired wọn gbọ́. ó ti rẹ̀ mí mi ò lè ṣe anything mọ́ lálẹ́. táyàdì sọ ọ̀sọ́rù rẹ̀ rí lónà kò máa ní dá fún ọmọ fẹ́ràn mi àbí kí ní pè dáre. kí ló fi è. ó ti lọ lókulóru kéèyàn lè lo ìwọ ó ti pé ọmọ sọ pé i am tired tó jẹ́ pé ìwọ lọmọ ń sọ fún mi pé olómi ní ọ̀rẹ́ èmi ni mo ń bẹ̀ ọ̀wọ́ lọ́wọ́ ń bẹ̀ mí nísìnyí o ti pàdé lójú tiẹ̀ lọ́nu <laughs> kò sí ní dáa fọmọ ọkùnrin inú rẹ̀ jẹ̀mọ́ ń bí mi. àjọ ah, má ṣe pé fọkọ mi jọ jọ please please. ọwọ́ mi kọ́ ló ti gbà ọ́ ni. yóò dá sí i. yóò kọ̀ ra sí missionary ni. sọ́nárì ah, kọ́ a máa ma ṣe kí n tó lọ a máa ṣe ní ìdájí ṣe bí mo rí bí mo ṣàfẹ́ sùn. tẹ̀lé ọmọ mi kankan. táwọn ọ̀rẹ́ rẹ bá ti wá lọ mọ̀ pé yàrá yìí lọ sùn wọn jù ah, bó láti sọ. mi understand báwo ló ṣe fẹ́ mọ̀ ṣé ìwọ fẹ́ lọ sọ fún wọn ni. wọn lè sọ. ṣé límù tó yẹ pé five o'clock as early as possible mo ti lọ. Ah! <laughs> ọmọ ọtí ọmọ ọtí lọmọ ẹ ọyà dàkúndà sáré sí kan ìrọkọ ah, lè sùn sẹ́yìn. Mama, open this gate! Mama, open this gate! Mama, open this gate! Òrìwọ́n ní kàdé ti ń lò. Láago méjì òun lọ nù. By this time. Come on, we just go! olóògbé púpọ̀ rẹ̀ rẹ̀ wò ní bọ́lá ti club ní táìmù tó jẹ́ pé mò ń bá ọ sọ lọ́wọ́ kọ́ ọtí ẹ̀ gbà. nọmbọ rè ọmọ mọ̀lẹ́jú le. ọlọ́run ní jẹ́ ó lè kẹ̀. kò sí wàhálà. ó lè kẹ̀ ṣàmọ́ rúgbọ́ pẹ̀lú ọ̀dà ìṣàwọn ìbọn àwọn ọmọ wèrè tó ń kó kì í. ẹ má sọ bẹ́ẹ̀ farabalẹ̀ àtẹ̀kan ah, ṣe ni kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ náà ah, ẹ wá o ah, ẹni ṣùgbọ́n òpèrè ló lè sọkọ àbíkú o ẹnu sẹ́mi mọ́ wa o bẹ́ẹ̀ pogún bẹ́ẹ̀ pé gbà bẹ́ẹ̀ bá pọ̀ wá ẹ̀ lè pé padà èmi mọ́ sọ bẹ́ẹ̀. wọ́n bọ̀ o lè ní oúnjẹ sẹ́. sọmọ kátà sọ. o yọjú wo géètì kó tó ṣílẹ̀kùn o. Now tell me kí ni reason tó yẹ pé pa nǹkan géètì látà nǹkan tó lè ṣí géètì. ẹ dákun wọn mọ àwọn lè mo ṣe bí èmi wọn ń gbáradì kí tó lè bọ́ ta ni ìwọ̀n mọ́ pẹ̀yìn ọlọ́pàá ni. gbáradì o tún wá jẹ́ ẹni odò tí wọ́n bá pa ọlọ́pàá nìyẹn o tún wá yìnbọn sókè tó fẹ́ yìnbọn pa wá. ẹ̀yin náà ẹ wọṣọ ọlọ́pàá èmi ò rí police uniform jẹ ìkíní lọ́rùn yín ìgbà yìí tọ́jọ́ kẹ́mi ọmọ ọdọ ẹ̀mọ́ bínú ẹ̀mọ́ sá look at this man astagafula ah, astagafula ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ gbọ́ àwọn bàbá o gbogbo àwọn tí ń gbé bíi kò sí olè kan láàrin wọn olóṣó nìkan ni gbogbo wọn èmi nìkan táwọn ènìyàn ló sọ àárín wọn ọlọ́run sẹ́gbọ́n ti wà yìí mo lè pè wọ́n síta nísìn ẹ̀ mọ̀ mú ètò bá wù yín bẹ́ẹ̀ oríṣiríṣi ni èyí tí ń ṣèdìbò lògbò. keep short keep short alóbìnrin ẹjọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tí gbogbo iṣẹ́ balabala kí ló ṣe é ah, ah, ṣé nǹkan tí mo bèrè lọ́wọ́ ẹ̀ ilé ìgbádùn níbẹ̀. ẹ pé báwo ah, ah, ah. bẹ́ẹ̀. àlejò tèmi mọ̀ lélẹ̀. káyọ̀ bá mú. ṣe jẹ́jẹ́ pẹ̀lú bọ́n o ó ṣàkọ lójú bọ́n o. ọmọdé ẹ dákun ẹ dákun ẹ mú bí ọ̀gá ọlọ́pàá sẹ́ẹ̀lẹ́ lè mi lélẹ̀ ẹ mọ tẹ̀sí fún mi ẹ dákun ẹ mọ jẹ́ káwọn ará rẹ̀ bá ẹjọ́ mọ̀ ọ́ lọ́tì ẹ̀ wọ́n mọ̀ ọ́. wọ́n ní máa wá ṣe wa ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ bọ́ síbí. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe wá. Now, I beg you, I beg you. I beg you. One thing, one now. You like gun, pull your abeg. I don't like gun. Kí ló ṣẹlẹ̀ now. Kí ló ṣẹlẹ̀. Come here. come here. ṣẹlẹ̀ now lójú oorun. Emma! Hey, this way! I beg you. Move, move, move. What is the problem? I beg you. Uh-uh. Ah, I beg you. Kí ló I beg. Keep short. Ẹ jọ̀ọ́, please, táwọn olè bá sọ̀rọ̀ nu gbogbo yín. Ẹ ṣe o. Àwọn náà ti ẹ kọ́ mọ̀ pa ní iyo. Dé. Ẹ pariwo. Ah, ah. Àwọn ọmọ rẹ̀ bá sá fún látọjọ́ yìí ẹ̀yin lẹ́kí pọ̀ síbẹ̀. ṣe rọ́kùnrin oh, ẹ dẹ́gbẹ̀ ọ̀jọ́ sọ rọ́kùnrin láàrin yín náà iná dẹ̀ ṣe no no no no no ẹ dẹ̀ ṣe ah ṣe ṣe ṣe ẹ̀ ń jalè ni. ah ṣéṣe olóṣó wa jẹ́ kí ni kí ló ṣẹlẹ̀ ẹ mo ní fóònù mi bros bá mi mú fóònù mi mo fẹ́ pe commissioner of police. ẹ rọ pé kí ni olóṣèlú nísìnyí ẹ gbà ọ̀gá ẹ má pe kọmíṣánná ọ̀gá wọn tí mo wá yín wà ní kẹ́pẹ́ lẹ́fítánà kí ni náà ẹ̀rọ létí orúkọ ọ̀gá yín jọ. bẹ́ẹ̀ni sọ ọ̀gá ọlọ́pàá òmò ló ń wá mi wá bífẹ tó kàn máa wá ṣe kóbokòbo ó ṣe pé wọn ó mọ orúkọ ẹ kó o pè lórí fóònù idiot. abega abega abega abega abega wan ask one question mama jane no vex o abeg something dey happen wey my head wan scatter who be this no be lami be this na lami na. jẹ́ gbogbo ẹgbẹ́ òfò sọ̀hún wọ́n ní pé wọ́n mú ọ lọ sí sẹ́ẹ̀lì iyùn ní kọ̀ọ̀kan kọ́ ẹ̀rọ ìhùn tán ló dé. ọ̀gá ọlọ́pàá ẹjọ́ mo fẹ́ bí ìkwẹ́sì ọ̀lọ́wọ́ yìí ṣé lami ló kó iwá síbí báyìí àbí inú yàrá wò ni lami ti dáre because kò yé mi báyìí. bọ́tà bá dé láti sẹ́ẹ̀lì ẹ̀ mọ̀ yanjú yìí ẹ jẹ́ àlọ́ sẹ́ẹ̀lì lọ. bóyá kẹ́kẹ́ jẹ́kẹ́ kọ́mọ̀ tẹkọ̀ pariwo ṣé ìbàjẹ́ ọjà ni can you imagine so ọ̀dọ́ yìí làwọn amúrọ̀bà star arrest ń kó bọ̀ sí àbí. inú mi á lọ bá ṣe ìmọ̀ kọ́kọ́ ah. kọ́ ń sọ ni. Come on, now move. Oh, yeah, move. Ah, ah. move. Move. Ọ̀nà ìlú tó tẹ́lẹ̀ ọ̀nà ìlú tó tẹ́lẹ̀. Move. Move. Move. Daddy, Lámìdé fóònù yín ring o. ta ló ń pè Ah, eléyìí ò gborúkọ wa number nọ́mbà lásán ni. lónítàn tún fẹ́ bẹ̀rẹ̀. ẹ rọra o. hello what? Ah, ah, ah ẹ ba báwo ló ṣe ṣẹlẹ̀ station ẹ jọ ẹ jọ station wo ló ẹ ti ń sọ̀rọ̀ ah, police station wo ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ jọ ẹ ok ó ṣàwà ó wà pẹ̀lú yín bẹ́ẹ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ bá màá jọ yín very soon ẹ jọ ṣé kò ṣáàṣì ok mò ń bọ̀ mò ń bọ̀ lámìdé lámìdé wò ah, lámìdé títí wá wọn wà station. kí ló ń ṣe mẹ́. Ah, ìyá lèmi ò mọ wọn. ṣé sọnù ni. Ah. lámìdé mi kọ́kọ́rọ́ mọ́tò mi wà. ṣé lámìdé mi. Eh, eh, eh. lámìdé bó ni kí mọ́tò mi wà. ilé. kí ni kí ló tún dé báyìí kí ló tún dé báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n wú máa yẹ o ṣáà rí ìta tó ṣé wọ́n tún fẹ́ dá titi ẹ sílẹ̀ ni ah, iye nǹkan tó ṣẹlẹ̀ sọmọ o mọ̀ bóyá òun ló wú àrẹ́sì ọ̀ síbẹ̀ àbí òun ló àrẹ́sì síbẹ̀ ẹ́ o má ṣe bẹ́ẹ̀ yẹn it's all right gbogbo ẹ̀ máa wà nǹkan máa wà okay tó fẹ́ fún rẹ̀ lápá tension ni pẹ̀lẹ́ take it easy take it easy ọ̀dà jẹ́ ká máa lọ sí hospital àbí ká tó lọ sí station mo ń bọ̀ mo ń bọ̀ báwo lẹ́yìn ṣe jẹ́ sí i. fíánsì ẹ̀ ni mo jẹ́ sọ. fíánsì ẹ̀ lè jẹ́ àwọn olè kan la mú. àwọn olè bẹ́ẹ̀ ẹnu mú àwọn olè. kò sí lára àwọn olè àwọn olè gangan ló wá jẹ́wọ́ wípé àwọn ń kó bọn pamọ́ sọ́dọ̀ àwọn aláṣẹwó kan àwọn bọ́ọ̀sì wá dẹ̀ lọ rédè wọn lóru àná nínú statement tiẹ̀ tó ṣe sílẹ̀ ó jẹ́ kó yé wa wípé ìgbàgbọ́ àwọn òbí òun ni wípé Kánò lòun wà láti bí oṣù méje sẹ́yìn. Kánò. bẹ́ẹ̀. kí ló ń ṣe Kánò. ó ń sáàfù ní Kánò. ní Kánò Ọlámi kọ́pà ni yes yes. you're seven. àwọn ọlọ́pàá àwọn máa ṣiṣẹ́ tiwa àti pé dájẹ́ àwọn gan máa tó débí. mo wà confused just lámì ṣé lẹ́yìn ìgbà tí wọ́n rédè ilé ọ̀dọ̀ ọmọ aláṣẹ́wò yẹn wọ́n á padà wá sílé ilé mi tí ìwọ wà láti wá kó ìwọ mọ́ ọ. ó túmọ̀ sí pé ó tún padà lọ sílé àwọn ọmọ aláṣẹ́wò. Oh! God. I'm sorry. Oh. I'm sorry. Àfìgbà tí wọ́n mú obìnrin yìí, kò jẹ́ ká ọ̀rẹ́ mi jèrè ọ̀rọ̀ lára mi. I am disappointed at you. Ọ́fíìsà ẹ ṣe gan, ẹ ṣe ọlọ́run máa fún mi ṣe. I want to, I want my leave now. Eh? Ẹ ṣe gan. Fẹ́ràn mi. Fẹ́ràn mi, please sà. ṣé yí pé gbogbo bó ṣe máa ń pè wá láti ibi tó ti lọ sẹ́ẹ̀dì pípé ká sẹ́ẹ̀dì owó sí ká dẹ̀ sẹ́ẹ̀dì owó tíkẹ́ẹ̀tì sí ẹ ipò fẹ́ wá sílé so igi mú wá bí lo wà lẹ́kọ̀ọ́ tó ti ṣàṣẹ́wó ojú wa ṣe aṣẹ́wó ọ̀hún débi pé wọ́n tún wá mú ẹ lọ sí police station ọlámídé kí ló kọlù ẹ èṣù wo ló wọnú ẹ tó bá ti lẹ́ṣẹ̀ kan tí mo ṣẹ̀ṣẹ̀ ní wà dáríjì mi kò tí ì wárò wálé mi àti bàbá ẹ lórí ẹ pé kò lè jẹ́ èèyàn láyé mo wà látà ìṣe mo bá ṣe ń ṣiṣẹ́ ká lè má fún ẹ ní gbogbo nǹkan tó fẹ́ wá fi sẹ́fíìsì wá fi yẹn bojú. Yeah. <laughs> <laughs> Daddy. <laughs> I'm sorry. <laughs> Kì í ṣe bí èmi I don't know, something just came over me, I don't know. Èmi mo ṣe wà ẹ́. Tó Papa, ikú bàbá mi lájọṣepọ̀ lójúmọ́, ara mi ò kí n mi fúnra mi kan mo máa lọ bá wọn èmi di mo máa lọ bá wọn kó bá mi lájọṣepọ̀ ni. so gbogbo pé o lọ sí camp gbogbo pictures àti videos tó ń send sí wọn ṣe. no no no lọ camp lóòótọ́ mo lọ kánò lóòótọ́. <gasps> àwọn ìgbà tí mo lo oṣù kan ní Kánò ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tẹ ọ̀rẹ́ mi lọ́ra ó yí bẹ́ẹ̀ tí wọ́n sẹ́kọ̀ọ́ kí wọ́n bá wọn ṣe fẹ́ẹ́ dé. now ẹ jẹ́ kí n ṣe proper introduction Ọlámídé um, meet àwọn ọ̀rẹ́ mi àwọn pàdé mi um, this is Betty and this is Rose. Hi, Olamide. How are you? àti um, <laughs> expect ẹ látara bọ̀ àwọn afẹ́ sáré rí èèyàn sálẹ̀ ok afọ tí sàn ẹ́ àní pẹ́ ṣùgbọ́n afọ yá lọ. ṣàrọ̀ra kí ni ẹ mú kọ bọ̀ o ah, ah, ah, kí ló ń ṣe ọ̀dẹ̀ ni bèbí ìṣá alfa mm-hmm. kí ni. Laura. Hmm? so. Ah ká ní mo mọ̀ pé o ṣì ń live your life yìí ni mo fi ọlọ́run bá búra mi ò ní wá kí ló dé tó fi choose láti máa gbé ní hotel of all places nǹkan báyìí ò pọn ilé náà lọ́ra this is not right. the girl is good ṣó ti sọ̀rọ̀ tán àbúṣekù come on why do you ṣe báyìí now like okay maybe o oh, mọ̀ novice ni jẹ́ kí n sọ fún ẹ ṣó mọ̀ pé hòtẹ́ẹ̀lì yìí as in this hotel Gongoni paro work máa bá ni ibẹ̀ paro get ti máa bá na this is where i make my money. wow. Uh-huh. Laura so o she, she, she iṣẹ́ aṣẹ́wó tó ń ṣe school after tó ti promise mi come máa change ìwọ ọmọ ìwọ promise mi come máa change so o tàn me while láti odindi Kano wá síbí. ọ̀rọ̀ tó ń sọ ó ti fẹ́ máa pọ̀ gbogbo alámọ̀ ń pè kìkì ìwé lórí ẹ̀ àti gbogbo alamọ̀ pé o láìkì ìwé gan-an wọ iṣẹ́ tó rí wọn ẹ̀nìyẹn wọ́n ṣoré mi orí tèmi dọ́ta náà ṣó fẹ́ kí ló máa jókòó kí ló máa kàwé àbí kí tó máa wọ kakí gbólógun kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni mi ráyè o and jọ ṣé mo ṣe mistake ṣé mo ṣe mistake pé mo invite ẹ fún birthday party mi. ṣó wàá mo the funniest thing mi ò sọ fún mọ́mí àti dádì pé mo bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ ká ní mo sọ fún ṣe bí mi máa tẹ̀ máa lọ lé àbí ojú mi ò ní máa rí rọ́bìṣì mọ́ bọ́lẹ̀ ń bẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀ káì stop ẹ̀ kí jọ ṣẹ́wọ̀n kó làwa tá à ń gbé báyìí àti ṣí ajá làwa tá à ń gbé báyìí àá ah, kí ṣẹ́wọ̀n kó èèyàn ní wà náà and the contact sọ is just two days after two days then you waka. ibi wa jẹlé ibi jẹlé ṣé ibi jẹ ibi tó yẹ kọmọ gidi máa gbé. i no like am abeg no spoil mood afa kí ló bá mi mú bọ̀ ṣó mú kúlíkúlí wá àbò mú kílí ṣe wá èwo ló ń tà ń bẹ. Ah. <laughs> lẹ́yìn ní kí ló ti wọ́n ṣẹlẹ̀ <laughs> kí ló ṣẹlẹ̀. àti bá mo ti wọ òtẹ́ yẹn báyìí mi kò fẹ́ padà lọ sí Kánò mọ́ ni ah! mi fẹ́ padà lọ sí Kánò mọ́. Ah! Ah! àti ìgbà tẹ dé òtẹ yẹn talẹ̀ ni aláàkọ́ tó kọ́ nípa ẹni fẹ́ kan yín fẹ́ pàdé end of the day ọ̀rọ̀ yẹn wá di ìjà. ẹni tó di tó dẹnu fẹ́ kọ mí. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ <laughs> ẹ lẹ́jà rẹ̀ how are you. ẹ mú wa ok ẹ jọ ibo ni pharmacy wà lára ǹdí pharmacy à ah, ó pọ̀ tẹ ti ń bọ̀ gbogbo ọ̀nà bíi tẹ gbàdé nígbà tẹ mọ ẹ rí wọn ni tí wọ́n gbé gbogbo àwọn kíní èrè wọn ni tí wọ́n gbé síta tí wọ́n wọṣọ sí lọ́rùn báyìí bá bá jẹ́ pé sẹ́ẹ̀tì lẹ fẹ́ ra àwọn ẹ̀rí bẹ́ẹ̀ bá fẹ́ ra ṣòkòtò oríṣiríṣi gbogbo fámásì ti ń bẹ́ẹ̀ bí òun ni wọ́n ń tà. fámásì níbi tí wọ́n ti ń ta oògùn oògùn oògùn. ah ẹ má bínú mo mọ̀ pé lẹ fẹ́ sọ ẹ má bínú inú náà wà yasidi ah, yasidi ti dé tàbá náà irú àgbo ewé wo lẹ fẹ́ ṣé ti jẹ̀dí ni àbí ti agbo kọ́ oògùn bíi eh, bíi paracetamol àwọn panadol kẹ́míìsì ẹ sọ ẹ ní kẹ́míìsì kẹ́míìsì ọyọ àdùnlẹ̀ wa ń wa ń dá ìfà àti lóríṣiríṣi ilẹ̀ wa ń fún léèbù oríṣi kẹ́míìsì kẹ́míìsì náà wà bẹ́ẹ̀ bá ti lọ nísìn ẹ bá ti yàn sọ́nà sàlẹ̀ ń bẹ̀ lápò sí i okay uh, right hand apá òsì báyìí ẹ <laughs> eh, rí ẹ bá ti lọ síwájú ẹ tún rí ní apá ọ̀tún ní left báyìí ẹ tún rí ìyànà kan ẹ wà rí ibì kan báyìí tí wọ́n kọ́ àwọn pàǹtí sí báyìí tí wèrè kan wà ń bẹ̀ tí ń fọmọ lọ́yàn báyìí lẹ́gbẹ̀ẹ́ ibi tí wèrè ti ń fọmọ lọ́yàn ẹ ti rí ṣọ́ọ̀bù kékeré báyìí rúùtù ló wà ń bẹ̀ òun níta. tí ti lọ straight kí n yà báyìí kí n wá yà báyìí. Ah, ẹ ti gbà ẹ wà rí wèrè ti fọmọ lọ́yàn. oògùn ni mo ni mo fẹ́ ra mi ní kẹjú ọ̀nà. ẹ wá ẹ wá àbí ńlọ bá rà. no no no ẹ má wọrọ ẹ tún wá ah! <laughs> àdúgbò ìmọ̀lẹ́ ẹ wá kí n jú èmi dáadáa o ah, <laughs> ẹ má bínú ẹ dákun mo fẹ́ béèrè nǹkan kan ẹ̀jọ̀ ṣe ẹ wá wòyàn ní ìní àbí ẹ̀ náà wá lọ́ọ̀gì àbí ẹ fẹ́ mọ gbé bí àbí bó lọ ti jẹ gangan. ṣé kò sí tẹ́ ń béèrè sọ. ó hmm, kò sí iṣẹ́ mọ́ pa àtijọ́ wà náà ni káàtijọ́ máa bára wa máa bára wa interact náà ni mo ti rò pé kíní àti pé bẹ́ẹ̀ ti wọlé lánàá kí mo parọ́ kí mo ṣèké bẹ́ẹ̀ ti wọlé báyìí tí mò ń wòyàn lọ́tẹ̀ fa báàgì nǹkan ọgbẹ́ wà ẹni tí mò ń wòyàn ṣé èsì ẹni tí wọ́n sọ fún mi wípé ìyàwó mi ní ọ̀fẹ́sẹ̀ ara ẹ̀rìn wà bá mi sóhun kọ́ ló dé yìí torí bẹ́ẹ̀ tí ń lọ bí mo ti ń wò yín ẹgbẹ́ ni tó lè jẹ́ ìyàwó mi gangan wọ́n rọ̀ pé ah sẹ́yìn bí mo ti wà yìí níbí ẹ fọkàn balẹ̀ èmi lọ́lọ́run gbé gbogbo bíi ilé lọ́wọ́ èmi ní sí ẹ̀sọ́ kò ẹ̀mí gbogbo àwọn tí ń bẹ bí ọwọ́ mi ní bẹ̀ mo tọ́jú yín dáadáa bó bá sì wà jẹ́ pé ẹ ò fẹ́ ká fẹ́ra délédélé báyìí ká kàn mọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ ọkùnrin kúkúrú bíi kú. ẹ dúró ah, ah, ah. ṣé ẹ ti sick tẹ́lẹ̀ kẹ́ tó wá ṣiṣẹ́ ń bí ni. of course yes oh. mo sick torí báǹkì mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àwa oh. ni pé wọ́n jówó kan lọ owó ń pọ̀ ṣọ́ọ̀kì ṣe mú mi báyìí ó wọnú ọpọlọ ni wọ́n gbé mi lọ ibì kan nígbà tí wọ́n wàá padà dé tára mi ti yá wọ́n wàá fi mi síbi iṣẹ́ padà wọ́n bá ti ń débi iṣẹ́ láwàárọ̀ bá mi ṣe mo tún mọ́ ń jẹ báyìí rò mọ́ ń jẹ báyìí rò ah ara mi ò wọ́n sàlẹ̀ mi bẹ́ẹ̀ wọ́n ti wá ọlọ́run ti wá ṣe bí ìfẹ́ mi bá. ara yín ò tí ìyá ẹ tí gbádùn rárá àti rárá bẹ ṣe wà orí ẹ ti sí. kàn ń yẹ jàre kí ni yọ ẹ. ẹ ń ṣe èrè ni are you mad or something. sẹ́yìn mi ọ̀bọ lẹ́yìn. ìbí torí mi ṣé mo jọ aláṣẹ́wọ́ lójú ẹ àbí torí pé o ti rí mi lọ́tẹ̀ ò ló jẹ́ kó máa fi lọ́kú lọ́lọ́ orí ẹ ti yí ni. Ah, èmi ò bá mi ẹsẹ̀ mi. Ah ẹ̀yin olóṣì jàtijàti tẹ́ bá tún sọ ẹni tí mo fún yín nígbà tí orí yín ti dàrú olóṣì. ta ni mo ṣe o. èmi lọmọ ẹ nírú ẹ sí mi kí ló ń sọ wọn kò béèrè mi lọ́wọ́ àwọn tó wá bá nìyí èmi ọwọ́ agbálẹ́nu ọwọ́ nírú mi sì wọ̀ ah ohun tá a ní kọ́ rárá ṣe yes tó ṣe no ọ padà ṣe yes yes yes yes yes inú rẹ̀ dùn mọ́ bọ́ dé mọ́ ẹni tó ní ó ṣe tó tó lóò làbọ̀n ṣe tó tó tó wọ́ọ̀rì mọ́ bọ́. Lámi àbí lámilámi ló kọ rẹ ni mo kú ẹ. stop now mo ti sọ fún ẹ kó yé pè mí ní lámilámi which one is lámilámi kòkòrò ló ń jẹ lámilámi now. my name is my name is lami sọ pé lami lami. lami lami <laughs> ọmọ ti gba ariwo ni i got it. Ah, ó yá. Oh, yeah ibi tó bá ti lè sọ yẹn sọ pé ọlámìdé ọlámìdé tún kọ́ ò lè sọ ọlámìdé. mi tó bá jẹ́ èèyàn nìyàn dá. Mm. ìyẹn ọjà sí mi lẹ́nu tó bá wù mí gan mo lè sọ tiẹ̀ wọ́n mọ̀ pé ń bá dùn <laughs> ẹ̀dá ọlámìdé. Mm-hmm, kí ló ṣẹlẹ̀ kí tún ni kí ló ṣẹlẹ̀ kí ni kí ni ọmọ ọ lọ síbi orí ọkìnrin mi kí ló ṣẹlẹ̀. kí ló tún dé mọ gbanilajẹ ẹyọkan bò kí ló mí ẹyọkan after twice. wá ní kí ni just two two two two o oh, two ah, ah. ó ti yan ọlẹ́ gan-an o ah, ó ti yan ọlẹ́ gan-an Ah dákun dákun dákun wọ́n sọ kọ̀kọ́ fọ́fọ́. ó dà gbọ́ gbọ́ gbọ́ gbọ́ wọ́n ti gbọ́ àmọ́ sọ̀rọ̀ ti pé kò síyàn kankan géètì iṣẹ́ mi ò tí ì tí ì rí sẹ́síbò mi sọ̀mọ̀ báwọn èèyàn bá dé géètì oníṣìn tí wọ́n bá mi ń bẹ̀ yóò rí bákan bàbá ló lé òní wọlé bó lè bá wọlé tọ́lọ káwọn tó kù mọ̀ ma. pé mi ní mọ̀ ṣe rẹ́gírísàn fún gbogbo ẹ̀ mo sì lè ṣe registration fún pé àwọn. ó ah! ti bọ́ ah! kan dákun èmi nìkan ni wọ́n bá jẹ́ yín mi lọ kó sí wọn àbí irun náà dà. hallelujah thank you jesus hallelujah hallelujah. mọ́mí dádì ṣẹ́yìn tá a sọ yìí òun ló fi ajá ṣiṣẹ́ burúkú sí ara ọlámídé. Ah! dúró ọmọkùnrin tó ń sọ yìí níbo ló wà níbo láti lè rí. dádì òun ní sí èso ọ̀tá tí mo sọ fún yín òun ní síkírítì tó wà ń bẹ̀. ọ̀dà wo ó ti yé mi ẹ wo màá make yìí pé mo sin ọmọkùnrin yẹn débèbè ẹ̀wọ̀n báyìí kí n tó padà kò lè lọ scot free èmi ni mo sọ bẹ́ẹ̀ kò lè lọ scot free. O gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n lọ́gbọ̀n ni ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ó máa ṣẹ̀wọ̀n ni. báwo ni òun yẹn ṣe wíkẹ̀dì báyìí. dadi ẹ ò mọ mi ẹ ká mú ọ̀rọ̀ ọmọkùnrin yẹn sí apá kan ká fèsì sista Ọlámídé wọn máa ní láti wá sí church fún odidi ọjọ́ méje fún àwẹ̀ àti àdúrà. Ah, ó ti yá ó ti yá kí la tún lóde tẹ bá ní ká bẹ̀rẹ̀ lọ́la a máa bẹ̀rẹ̀ ni O ti yá. ẹ̀yin kan kékeré tẹ̀ nìyẹn but ọmọkùnrin yìí kò lè lọ gbé o kò ní mú eléyìí jẹ. èmi kọ́ ayé mi ti bọ́ sódò kò yé mi ẹkùn sí ayé mi ti bómi sàn èmi kọ́ ṣáká ṣáká lára mi díẹ̀ ṣáká ṣáká ṣáká lára mi díẹ̀ ìṣòro ayé mi ti bọ́. Ah pọ́ lára mi alẹ̀ mọ́ o ó pọ́ lára mi alẹ̀ mọ́ ẹ o ó pọ́ lára mi alẹ̀ mọ́ ẹ o ẹ wá ara wèrè o. èmi kọ́ ó kọjá òye mi. ìṣòro ayé mi ti bọ́ sódò ẹ̀pọ̀ ṣe ayé mi ti bọ́ mi sọ̀lọ́ ìṣòro ayé mi ti bọ́ sódò ẹ kò ṣe ayé mi ti gbó mi sàn lọ. ohun tí mo ṣe tó bànú mi jẹ́. ẹ gbọ́ ta ló ya wèrè. ìwọ nìkan ló yẹ ah, bá mi lọ́rùn. ìṣòro ayé mi ti bọ́ sódò alẹ́ kò sí ayé mi ti bó mi sàn lọ mo wá ní bó lára mi alẹ̀ mọ́ ẹ o bó lára mi alẹ̀ mọ́ ẹ sakalara mi ya sa. mẹ́ẹ̀mọ́ o. ara mi ya ya ya ara mi ya. who want security I'm a security man for this angle on us. ẹ jọ láti àsìkò táwa ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbé mọ́tò kọjá nínú mọ́. ayé. mi ayé ìṣòro ayé mi ti bọ́ sódò ẹ̀kọ́ sí ayé mi ti bọ́ mi sọ̀rọ̀ ẹni tí ọba kọjá ní ìyọ́sànwó ìyọ́sànwó àkóṣèlú sanwó. ẹgbọ́n ah, ta ló ya wèrè ẹgbọ́n ṣe rí wèrè rí ṣé ẹ mọ wèrè okay I will show you crazy wọ́n fi wèrè hàn yín. fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún ọlọ́run àwọn ọlọ́run nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún òun nìkan tí ń ṣe iṣẹ́ ìyanu ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí. ẹ kúlẹ̀ mọ́. ẹ lẹ́kọ̀ọ́ fún àbọ̀ wọlé wọlé wọlé sílẹ̀. You're shocked, tàbí? Ó ti ń pè mí tipẹ́ gbogbo ìgbà tó wà church yẹn ń pè mo ṣáà ní kó ní sùúrù tó máa fi ṣètò. I'm sorry. It's okay. It's okay. Okay, it's okay. All things have passed away. All things have become new. Okay? I miss you so much. It's okay. It's okay. It's okay. Mommy. Thank you, ma. Ìwọ náà ṣe tó pọ́n mi lé tí mo bá ìṣòro tó lè bọ̀ ṣe ọlọ́run àpọ́n ilé. Ẹ jẹ́ kí èmi lọ drop bag mi kí n lè freshen up kí n lè wá set table kí gbogbo wa lè jẹun. Please make yourself comfortable. Okay. Yeah, be careful. Hmm? Hmm? No, it's okay. I'm sorry. It's okay. I'm sorry. It's okay. It's okay. It's okay. Jọ̀wọ́ má là ó dúró tì mí. Torí ti wọnú ayé mi láyọ̀ ayérayé ti wá mi rí lọ́jọ́ tó ti wọnú ayé mi nìdùnnú ti dé bá mi ìfẹ́ ti wọnú ayé mi mo ti mọ̀ bó ti dùn tó. ńlá o jọ̀wọ́ má lọ má stay with me fight with me I don't wanna let you go I wanna live with you Moti ti mọ̀. bó ti dùn tó mo ti mọ̀ bó ti dùn tó má lọ má lọ má lọ ìwọ ìfẹ́.